وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته òní tí í ṣe ọjọ́ kọkànlélógún nínú oṣù Rabi'in al-Awwal hijra fourteen forty two ilé ìtúsí dídí ọjọ́ kẹfà nínú oṣù kejìlá miladi two thousand and twenty ní ìlú Ṣakí níbí inú wa dùn láti ṣe alábàápàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi láti máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú àwọn nǹkan tó pàtàkì púpọ̀ pé ká mà nípa rẹ̀ nínú ẹ̀sìn Islam nítorí ká lè bàlà ká lè bà sóríire ó lè lè dá wa kó dé ká kó dé ká sóríire ohun tí a fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni bí àṣetán bó ti ṣe máa ń da nǹkan rú máwọn èèyàn lójú tí ó mú wa máa pe irọ́ lódodo tí ó mú wa máa pe ìṣìnà lọ́nà tí ó mú wa máa pe ìbàjẹ́ ní dáadáa nítorí pé tí. Si, èèyàn bá ti mọ̀ pé ní ti ń ṣẹlẹ̀ yóò ṣàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ó ṣe àṣetọ́ni ló ń dètè burúkú síyàn àti jàjàbọ́ lọ́wọ́ rẹ̀ máa rọrùn yàtọ̀ sí kéèyàn máa ṣèbàjẹ́ ọmọ àwò pé dáadáa ló ń ṣe kéèyàn máa ṣe rárá ọmọ àwò kójú ọ̀nà ló ń wà láti kọ́kọ́ ṣe ẹ̀ṣẹ̀ tán tí tún jẹ́ Iblis ọ̀tá wa ni o ó sì ti ṣe àfihàn jíjẹ́ ọ̀tá wa tó ń jẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ̀ ti kọ́kọ́ ṣẹ̀dá baba ńlá wa Ádámù alayhi salam nítorí pé Ádámù alayhi salam ó ti fi ìgbà tó wà nílẹ̀ bọ̀rọ̀ gidi láì jẹ́ kọ́ lọ́wọ́ bá sì fẹ́ mi sí lára kò sẹ́ni tó mọ irú àrà tọ́lọ̀ fẹ́ fi dá kí lọ́lọ́ fẹ́ fi ṣe kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n gbogbo àtọ́má ti kọjá gbabi tí Ádámù aleyhi sàlám wà àwọn afọ́ńtẹ̀fẹ́ ó lè jẹ́ àsọdùn wọn nígbà tí ṣetán tó bá débi tí bàbá ńlá wa Ádámù aleyhi sàlám tó wà bọ́rọ̀ gidi a máa fọwọ́ lọ́mú a máa fọwọ́ gbá lẹ́kẹ̀ kí ni wọ́n fẹ́ fi wọ ìṣe àkókò máa ń tọ́fà tí wọ́n ìṣe tọ́lọ̀ fi sí ọ. ìgbà tí ọlọ́run á fẹ́ mi sí lára tán bó ti ṣe fẹ́ mi sí láa ìfẹ́ mi sí láa lọ́pọ̀ àwọn màláìkà láti ẹ̀ pé kí wọ́n forí kalẹ̀ fún un. وإن قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين أنا والدي إلى النبي محمد صلى الله عليه وآله وسلم nípa àgbàtà sọ fún àwọn màláìkà wípé ẹ forí kanlẹ̀ fún ní wàràǹsẹ̀sà ní kíámẹ́sà iná ní gbogbo àwọn màláíkà ìforíkalẹ̀ fún ádámù alayhi salam illa Iblis aba wastakbar àyàfi Iblis Iblis nìkan lọ́kọ̀ Iblis nìkan ló ṣe ìgbéraga ó ṣàgbẹ́rù gbanrí ó lòun ní tẹ̀ láti ọlọ́ wa kana minal kafirin ó tara bẹ́ẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn kèfèrí kí ló dé tọ́lọ̀ ẹlẹ́dàá fi sọ pé àwọn màlẹ́kà forí kanlẹ̀ ní kíákíá ìbílísù nìkan lọ́kọ̀ tí ìbísù náà bẹ́ẹ̀ nù àwọn màlẹ́kà ni kò sínú àwọn màlẹ́kà ọlọ́run ọ̀darí wípé màlẹ́kà ni ṣùgbọ́n ọlọ́run fi sáàrin àwọn màlẹ́kà látàrí wípé sáájú káwọ́ tó dé òkè pẹ̀ ọlọ́run ti kọ́kọ́ dá àwọn àǹjànú sókè pẹ̀ kí wọ́n máa gbé bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ìbàjẹ́ eléyìí tó bu àyà lókè pẹ̀ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wá wá rán àwọn màláíkà láti lọ bá wọn jà kótó di pé ọlọ́run kó wọn kó ń bẹ́ẹ̀ Iblis Ṣaitan ọwọ́ ajọ́ kan nínú wọn gbà náà ó ṣe gudugudu méje yàyà mẹ́fà níbi bíbá àwọn àǹjànú yẹn jà ọlọ́run fi sáàrin àwọn màláíkà àṣẹ tí wọ́n fi pa ẹni téèyàn bá ń bẹ láàrin wọn wọ́n ti fi pààyàn náà nígbà tí wọ́n sọ fáwọn mọ̀lẹ́kà pé ẹ forí kanlẹ̀ fún ádámù alayhi salam yé ti pé ẹ tẹrí ba o èdè yorùbá yẹn kọ ò torí lárúbá lọ́lọ́run sọ fún wa ń bì o ẹ forí kanlẹ̀ fún ádámù alayhi salam fasajadu gbogbo wọn sì forí kanlẹ̀ illa iblisa aba iblisu nìkan lọ́kọ̀ọ́ wastakbar ó gbéraga wa kana minal kafirin ó sì jọkàn nínú àwọn kèfèrí. Iblis nígbà tó rí pé orí ibú jẹ́ tòun kò sì ṣetán láti ṣoríire nítorí pé kéèyàn ṣẹ̀ nǹkan kan ni ṣùgbọ́n gbogbo bẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ bá ti ṣe lè wù kó burú tó téèyàn bá ti tọrọ àforíjìn ọlọ́run máa ń forí jiyàn. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sọ fún àwọn ẹrú mi sọ pé ẹ̀yin ẹrú mi sọ fún wọn pé ẹ̀yin ẹrú ọlọ́ ẹ̀yin tó ti pé ẹ ti sàrékùn dá ẹ ti ta ẹnu àlà lórí ọ̀rọ̀ ara yín lẹ́yìn fi ń wá ń wò pé sí àyè àti tọrọ àforíjì sì dẹ́kun fún ruwa ma la taqnatu min rahmatillah ẹ má sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́n kò sí bẹ́ẹ̀ tẹ̀sí lè burú tó kò sí bó ti ṣe lè pọ̀ tó àìtọrọ àforíjì là ìrà àforíjì. inna Allaha yaghfiru dhunuba jami'a torí dájúdájú Allah ọmọ ìsàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ lápapọ̀ torí ẹ̀ ìpèníjà lélẹ́yìí fún gbogbo wa náà o ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà la mọ̀ pa ti bọ̀ àwọn àwa burúkú kan sẹ́yìn àwọn àwa pálapàla àwọn àwa rádaràda àwọn àwa ségesège eléyìí tí ó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí ó ṣe é ṣe kọjá pa àti òwú sẹ́yìn àtìsá láì rí olùtanijí tí ń ta wájí lóòrèkóòrè pé ká tọrọ àforíjì ká túbá ká ronú pìwàdà. ọlọ́run sì fẹ́ràn wa ni iná ló jẹ́ ká ẹni tí ń ta pẹ̀lú pé ká ronú ṣáájú kó tó di pa ẹjẹ́ agbọ́ ẹjẹ́ agbà ẹ má jẹ́ akagídarí torí pé tá a bá ti tọrọ àforíjìn ma ọlọ́run bò ní foríjìn ẹnìkan tó bá sí tó láì tọrọ àforíjì ṣùgbọ́n tó bá ń pè ẹ̀ṣẹ̀ mí lèèyàn bá ṣẹ̀ tó ṣe kó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ ẹ̀ṣẹ̀ mí lèèyàn ṣẹ̀ tó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ téèyàn sì kú láì tọrọ àforíjì lórí ẹ̀ tó bá wù Ọlọ́run ó lè ṣàforíjì rẹ̀ fún yẹn Ìbílísù orí ibu rẹ̀ sì ń wòru lọ́wọ́ báyìí wọ́n ẹ̀ṣẹ̀ sórí ibu yẹn ni kàkà kó ronú pé wàdà àìwọ Ọlọ́run mo ti ṣẹ̀ mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò yẹ kí n ṣẹ̀ Ọlọ́run forí jì mí Ọlọ́run forí jì mí ìforíkanlẹ̀ náà ni mo ti foríkanlẹ̀ fún Adam Ìbílísì ò ṣe bẹ́ẹ̀ ó tẹ̀síwájú ni lórí àìdá rẹ̀ lórí aburú rẹ̀ ní tó bá tẹ̀lẹ̀ kó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni Ìbílísì ṣe ń jọta wí. Iblis wa sọ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o nínú àyà kan qala rabbi anzirni ila yawmi yub'athun ó ní rí olúwa lọ́mi lára dọ́jú tó gbé wọn dìde mọ́ pa mí jẹ́ máa bẹ títí dọ́jọ́ tó gbé wọn dìde nítorí pé òun ní àjẹ́ndà eléyìí tó fẹ́ pass lórí àwọn tó ṣetán láti ṣe tiẹ̀ ọlọ́run dákun mọ́kà wá kọ́ kan nínú wa. nínú ayé mi qala anzirni ila yawmi yub'athun onírúlọ́mi lára di ọjọ́ tó gbé wọn dìde qala innaka minal munzirin ọlọ́run dá lóhùn ó ní dájúdájú ìwọ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tá a lọ lára díjọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀rí kí àdúrà. òun náà ní ṣètọ́n ní ṣe ọlọ́run sì gba gbogbo àwọn ọ̀daràn yòókù kò sí bí wọ́n lé gàǹgà tí wọ́n gbòǹgò tó nínú ọ̀ràn dá ọmọ ẹ̀yìn ṣètọ́n ni wọ́n jẹ ṣètọ́n ìdọ́jọ́ lórí ibú àgbà ọ̀tọ̀rọ̀ kọ́lọ̀ wọn lò ńlá adijọ́ gbẹ̀ndàkìyàmù ọlọ́run sì ni mo gbà àti tó bá gbé àforíjì lọ́ba tọrọ ńjọ náà ọlọ́run ọba àforíjì ṣùgbọ́n kọ́ ló ti tọrọ àforíjì ọ̀rẹ́dì fori ibú ńlá ni ọlọ́nla lọ́la àdìjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm lílọ́la tọ́lọ̀ àdáwò ni o àmì wo ni o mùsíbà ni o gbogbo àwa tá a jọ ma Ádámù aleyhi salam àwọn ẹlòmíì máa ń lérò wípé ìgbà tọ́lọ̀ ń tó sọ fún àwọn wípé ẹ dárúkọ àwọn ó ń bẹ níwájú yín wọ̀nyí fún mi tí wọn ò rí orúkọ wọn wí tọ́lọ́ sì ti fi ma orúkọ wọn ma bàbá ńlá wa Ádámù aleyhi sàlám tóun wá yege níbi táwọn ò ti yege gbẹ̀ngbà náà lọ́lọ́wọ́ á ní ẹ tẹ́lẹ̀ bá bọ́gà yín ìsọkúsọ nìyẹn ọ̀tá lọ́gá dání tá lọ́gá dání bọ́lọ̀ ti ṣe dá tàì dá tó fẹ́ mi sí la. Lọlọ sọ pé káwọn mọ̀lẹ́kọ̀ forí kalẹ̀ fún un wa fa'alun lima yuri nítorí wù ló máa ń ṣe ẹ̀mọ̀ káwọn anísìn ẹnìkan àmárí wá sílé wa lónìí náà ni bàbá wa bá ní ọ̀ya oníkálukú yín kó kíìtì ló dé bóńtì ẹ ti tó ń asẹlẹ̀ ma kíìsì kanvaasi ọlọ́run máa jẹ pé ọlọ́run lè padà sọ́dọ̀ ọmọ wa máa sọ pé gbogbo yín láti kíìsì kanvaasi mi bàbá ẹ̀yàn nànà ẹ̀ sàdédé máa kanvaasi pátá tiyín láwa èèyàn ò wí tó bá yé wa náà ní ẹ forí nítorí sábàbí tó ṣe kọ́lọ̀ ńlọ́mọ ẹ̀yìn ọ̀ma yìí ṣe nítorí pé òun paasi ẹ̀yìn òtí paasi ọlọ́nla lọ́la torí ẹ̀ wá ní àwọn ọ̀daràn kan wà wọ́n ti tẹ̀lé tọ́ ọlọ́run wọ́n ti tẹ̀lé tọ́ ànábì àmọ́ tó bá ṣàdúrà dúrà wọn máa gbà kí wọ́n ní yà á lẹ̀ ìbílísì kan tó jọ̀gọ̀ olórí ibú àgbà ó tọrọ lọ́dọ̀ ọlọ́run àbí ọgbà ọgbà wọ́n ní àkójọpọ̀ tá a dálẹ̀ àdúrà tá a máa ń ṣe lóru yẹn iná ìdarapọ̀ mọ́ wa ẹ rí yanu gbogbo yẹn ló máa ń yanu lójoojúmọ́ tí ọba jẹ ṣe yanu kí lá rí irọ́ lásì. so torí ẹ ọlọ́la wa ń pè lábẹ́ ìlànà tani anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ ọmọ wa tó ń sáré yìí a ti gbìyànjú gbìyànjú lójú ọ̀nà súnà tẹ̀ ń wé náà a ṣe ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ àwa gbé lọ sọ́ọ̀tì agbé lórí òkè ah, ẹ kú orí ibú ṣe torí pé ẹni bá rere bọ́ tọ́ọ̀tì ẹni bá rere bọ́ lórí òkè àdánù torí pé ibi tọ́nà wà náà ní Islam wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí tẹ́ ń bá ń tẹ́ pè mí èmi náà máa ṣe kí ni ẹ máa jẹ́ yín ọlọ́run làwọn ń pè àwọn èpè nǹkan míì iná ni wọn náà ń gbọ́ yẹn o iná lọ ń gbọ́ yẹn iblis tọjọ ga olórí ibú ẹni tó pè wọn lọ síbi àti sórí ibú rọrùn ìgbà tó náà fẹ́ tọrọ kọtọrọ lọ́dọ̀ Ṣàngó kọtọrọ lọ́dọ̀ Ògún kọtọrọ lọ́dọ̀ àwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ òsì ṣùgbọ́n Ọlọ́run Ẹlẹ́dàá wa ló náà pè sí ọwọ́ tí ṣètọ́ni tọmọ ń pa Ọlọ́run jù ọ lọ sí ọ̀rẹ́ ìwọtọ fọlọ́nlẹ̀ tó pè tó ṣe pé nǹkan míì ló ń pè lẹ́yìn Ọlọ́run adúpẹ́ fọlọ́ ìpè ní sàkínbí àwọn èèyàn pè nǹkan mi àfi Allah bẹ́ẹ̀ ni abẹ́ kọ́ tó adúpẹ́ fọlọ́ ah maka nàìjíríà nù tọ́ O túbọ̀ sí pé ẹni tí bá ń pè nǹkan mi tó yàtọ̀ sí Allah kí o ṣe kó túbọ̀ o kó fi lẹ́ o kíkó tó dé torí tí kú bá fi lè kọ́ ọmọ pẹ́ẹ́n lórí pọ́ǹpẹ́ sàmì yàtọ̀ sí Allah orí ibú ńlá nu ọlọ́run àpò àtòrí ibú kékeré àtòrí ibú ńlá mọ́jọ kan tọ́ sáwà. tán àṣetán wàláhì ńlẹ ní ibú gbogbo aburú ìyẹn sórí ibú orí ibú yẹn sì ń horu lọ́wọ́ orí rẹ̀ wà ń tọ̀tàn kàkà kó onúkúwà ọmọ pé pípé làá pọ̀ lọ bíbẹ̀ làá bẹ̀ ó ti bẹ́ pé kọ́ mọ́ pàwọn ó ti wọn máa bẹ díjọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọwọ́ adó wájú ọlọ́run ọba ọba arínúròde ọba tó dá gbogbo nǹkan alágbára lórí gbogbo nǹkan ni wọ́n lé ní wọ́n lé ta kọ́lọ́sọ fi máa ọkọ̀wé ìtẹ́ni ó ní wọ́n lọ́run látàrí pé o ti wá ṣì lọ́nà báyọ̀ sọ mí dolórí fún لأقعدن لهم صراطك المستقيم máa lọ jókòó wọn ní ojú ọ̀nà rẹ tọ́tọ̀n ìníjà wọn ò rí gbà ìdínú ẹ̀ríkà lómi ní sẹ́ńtì ń dààmú lórí ti pẹ́ aslim tesla gba islam kó lè bá a sọ pé a máa pé islam lọ́nà ṣùgbọ́n àwọn ò ní kọ́mẹ́rẹ́ sọ pé èmi ọ̀mọ́ lọ́nà ìlọ́fà ni ìfi ṣe ta ni ń da aṣetán aṣetán ló wọn máa ti wọn lọ́nà ni. ẹ wá tẹ̀lé súnà anabi muhammed sallallahu alayhi wa sallam ibi tó rí ilé nìyẹn ẹ má ti jẹ́ ẹni tí ó tàpá tí ó yapa sílànà sallallahu alayhi wa sallam gbogbo islam tí yẹn bá ń ṣe tọ́ba lòun ní tẹ̀lé lànà anabi láti ṣe islam yẹn ń tẹ́ lásán ìní yẹn ọjà sí torí fi sínà ọwọ́ sọ torí kíni torí ẹ̀yin tẹ̀ ń ṣe yìí mo ń tẹ̀ bínú yín mo ń kórìíra yín ṣètọ́ni ló ń kó kọ ọ̀bànújẹ́ fún ọ. ó ní ọ̀fẹ́ kó sóríire ó lóun ó jókòó dè wá ní ojú ọ̀nà tó làgàrà yìí òun ò ní jẹ́ kátọ̀. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. ó ní lẹ́yìn náà ìmọ̀ wa bá wọn lọ́tún ìníjọ́ wọn rọ́nà lọ ìwọ̀n bá wọn lọ́sì màá di wọn lọ́nà àti gbọ̀nà oríire màá sì máa wá bá wọn wọ́jú màá tún máa wá dènà dè wọ́n lẹ́yìn wọn ó tiẹ̀ ní bá èyí tó pọ̀ jù nínú wọn nípò ẹni tí wọ́n máa sìn ọ́ èyí tó pọ̀ jù nínú wọn ò ní dúpẹ́ fún wọn lọ wọláhì bẹ́ẹ̀ ni èròǹgbà ṣetán ni dẹ́ẹ́ kọlọ má jẹ́ kérò rẹ̀ ọsẹ lórí tiwa babaláwa adamu aleyhi salam ní ìgbà tọlọ ń bá sọ fún wa wípé akhrij ba'sa an-nar min dhurriyyatik yọ àwọn ọmọ náà nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ baba ńlá wọ dọlọ lò wípé wọn máa ba'sa an-nar àwọn tá lọ máa ná bó láti mọ àwọn tá yà wọn sọ́tọ̀ ọlọmọ sọ fún pé nínú gbogbo èèyàn gbẹ̀rún ó mú ẹyọ kan lọ sí àlùjánnà. ẹgbẹ̀rún dín kan àwọn ọmọ àlọ sínú náà ọlọ́run dákun má wá lọ màá ná ẹ̀yẹ wo nine hundred kan nine hundred and a dájú ni pé ọmọ náà pọ̀ bàjẹ́ ọmọ náà pọ̀ bàjẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé iná òun náà ń retí báyìí ń retí takadu tamayyazu minal ghayr iná fẹ́ fàyà nítorí ìbínú lọ́jọ́ gbẹ̀ndàl qiyam kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir gbogbo gbàtà máa kó àwọn jama kan wa tán tà wọn sínú ná àwọn ẹ̀sọ́ tí ń bẹ lẹ́nu ná wọ́n mọ̀ wá bí wọ́n léèrè tí àwọn olùṣèkìlọ̀ fún ni ọ̀wá bá yín láyé ni qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n wá bá wa qad ja'ana nadhirun ṣùgbọ́n àpè wọn ló kùrọ̀ wa kulna ma anzala Allahu min in antum illa fi dalalin kabir ọlọ́lọ́wọ́ sọ kankan ká lè jarí òpùrọ́ lẹ́yìn kínní ẹ̀yìn tí ẹ sọ òpùrọ́ kékeré ńlá bẹ́ẹ̀ ni rí pé lónìí náà gbogbo ẹni bá ń pè sẹ́sìn ọlọ gbogbo ẹni bá ń pè sí sunnah nabi àwọn tí ń wọ ṣòkòtò àwọn àbúrò wọn kọlọ wọn ti ẹgbà wa wọn ò rówó dẹwù kọlọ lọwọ kọlọ rọsúlù àwọn kọlọ lọwọ kọlọ rọsúlù wọn sì máa fi ń ṣe yẹ̀yẹ́ nù lóríṣiríṣi àwọn tó dé kìí sàṣà wọn ìyàwó wọn lójú wọn ń bu yín nù lójú tiwọn kò wúrú yọ padà hàn báwo aláàfin ṣe yẹ̀yẹ́ gbẹ̀yìn ni àbí yẹ̀yẹ́ tiyín ni ọ padà ṣe ọjọ́ kọlà. ẹ rí i pé gbogbo ẹni tí bá ti ń pè yàn sí dáadáa wọ́n máa sọ ló ni wọ́n lè pẹ́ lẹ́nu ń gbọ́ ọ̀rọ̀ kí wọ́n lẹ́nu ti ń gbà síbẹ̀ nù yẹn máa gbọ́ ọ̀rọ̀ náà torí tọ́rọ̀ bá di kókó lẹ́nu tèèyàn báyìí torí ẹ̀ wọ́n máa bú wa nì torí kí wọ́n má bàa tẹ̀ lódodo tó gbé lọ́wọ́ akramakumullah aṣetán yìí báyìí kò sí mi o aṣetán ẹnu à ń gbogbo gbà. ọ̀tá wa ni kìí ṣọ̀rẹ́ wa ọ̀tá wa ni kìí ṣọ̀rẹ́ wa mo sì mà dájú pé gbogbo wa náà la gbà pọ́ta wa ni àbí ta ni ń bá ṣọ̀rẹ́ wọ́n ní kò sí ọ̀dà kò sẹ́ni tí ń bá ẹ lọ́dọ̀ lọ́dọ̀ kò sẹ́ni tí ń bá ẹ lọ́dọ̀ àwa yorùbá ẹ dákun ìtumọ̀ wo lẹ́ẹ̀ máa fún àṣetán tẹ́ bá fẹ́ túmọ̀ àṣetán naam wọ́n lè sùn ni o ẹ má tún fún sífà ìtumọ̀ rẹ̀ ní ẹ̀kan bá ń fún wọ́n ní àṣetán yẹn tá a bá rí i pé àṣetán yẹn àrídìkùn mọ̀lẹ́fọ́kọ̀rọ̀ wọ́n múrùkùn bẹ̀lẹ́fàṣà tí ẹ̀yin tẹ́ ní mímọ̀ tẹ́ bá fẹ́ túmọ̀ rẹ̀ ẹ ní èṣù àbí bẹ́ẹ̀ kọ́ ni tètù máa ṣètọ́ nílò èṣù ẹ dáhùn o tètè ṣètúmọ̀ rẹ̀ o ìtukùtù nìyẹn àṣetọ́n tètè pa ṣetọ́n ní dáwọ́ ẹ̀ láàmú <laughs> ẹ̀ṣẹ̀tàn anibọ́yọ̀ ní da máìkì láàmú tòyọ́ hmm. wà fẹ́ kú lónìí eh, torí pé a dé sí lọ́rùn ẹ̀ṣẹ̀tàn akramakumullah ìtumọ̀ rẹ̀ náà ni ẹ̀ṣẹ̀tàn tába ti rí tí wọ́n dákọ̀ ṣètò bó la máa túmọ̀ rẹ̀ Yorùbá wa ẹ̀ṣẹ̀tàn tẹ́ẹ̀ bá máa pè dáadáa. ẹ̀rí kan àwọn màmá màmá aná tó máa sọ láyé jọ àti tání ẹ ẹ wá pé bẹ́ẹ̀ yorùbá lẹ́bù kò burú ṣùgbọ́n àṣetán ni tẹ bá sọ yìí pé èṣù ni ìtukùtù ni torí pé nínú àṣà yorùbá òòṣà wà tí ń jẹ́ èṣù àwọn yorùbá sì máa bọ àwọn yorùbá máa pè àwọn yorùbá máa sìn ọ̀rẹ́ wọn gangan ni kì í ṣọ̀tá wọn àmọ́ ṣètọ́n ọ̀tá tiwa ni kìí sọ̀rẹ́ wa tààlẹ́ ni náà tí ó kí lọ́ọ́ fẹ́ sọ pé ọjẹ́ yó tóbi wá jẹ́ pé ṣètọ́n ni lókùtọ́ máa sí kí lọ́ọ́ fẹ́ sọ pé ọjẹ́ yó tóbi jẹ́ pé ṣètọ́n ni lókùtọ́ máa bá sọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ẹ̀rí pé láwọn ìlú kan lẹ̀ Yorùbá wọ́n tún máa sọ lé nílé èsù ilé èsù tó sọ́ba ajá ṣètọ́n ni ní bá ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin sì ń sun bẹ̀ mọ́jú ẹni lóṣù ẹ sì fẹ́ ṣe rere nu léwu ilé oṣù ẹ fẹ́ kọ́ máa da fún yín bẹ́ẹ̀ o ilé oṣù ẹ fẹ́ máa lálàtọ́ da à ọlọ́run ẹ jẹ́ yorùbá máa ń gbókùtà kalẹ̀ òkúta rìgìdì dúdú wọ́n máa kán po sí wọ́n máa ń pè lóṣù tó gbogbo eléyìí bá fi hàn pọ̀ rẹ̀ wọn ni yorùbá ìgbà táwọn ò rí yẹn jẹ wọ́n lè gún yẹn fèsù yorùbá nígbà táwọn fi bẹ́sikẹ́ tí wọ́n fi sìkejì fùfú àwọn lè pa orúkọ fésù torí pé yorùbá wọ́n lè gbóúnjẹ ẹbọ kó gbé lọ sóríta mẹ́ta àbóríta mẹ́rin àbóríta tó jù bẹ́ẹ̀ lọ kó wọ́n á gbé kalẹ̀ tó ń tí ẹran orúkọ dídì kan wọ́n gbé kalẹ̀ torí pé nínú ìgbàgbọ́ yorùbá wọ́n ní onílé oríta tani jẹ́ bẹ́ẹ̀. èsù ọ̀dàrà ebe náà na gbèjà lọ fụ sọ̀rọ̀ wọn ni ka í ọdara wọn èyí ó ṣe mistake púpọ̀ téèyàn bá rò pé ọ̀tá Yorùbá lè sùn tó àṣetán ìlà ṣetán jẹ tẹ́lẹ̀ bá yé wa àṣetán yẹn ọ̀tá wa ni o ọlọ́run ẹlẹ́dàá wa ó kìlọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ àyè nínú al láti sọ̀ra fún àṣetán. ọlọ́run sì sàdédé máa kìlọ̀ fún wa àfi nítorí pé ó fẹ́ràn wa fóríire ọlọ́run fẹ́ wa fún káwa àlìjánnà lọ́lọ́run sì ń ṣèkìlọ̀ fún wa ọlọ́run ní wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin innama ya'murukum bis-su'i wal-fahsha'i wa an taqulu 'ala Allahi ma la ta'lamun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ojú ọ̀nà shaytan ẹ ò gbọ́dọ̀ máa tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀tọ́n nítorí pé àṣetọ́n rẹ rí yẹn dájúdájú ọ̀tá tó fojú hàn gbangba lọ́jọ́ sí i sẹ́mi pé láàrin wa ní àwọn ọ̀tá wà tá a ní tọ́pọ̀ àmọ́ táwọn máa ṣe bí ọ̀rẹ́ a lè má tètè dáhùn eléyìí mà àfikọ́ lọ́wọ́ bá wa kápá wọn ṣùgbọ́n àṣetọ́n ọ̀tá tiẹ̀ fojú hàn gbangba. kò bá wa ṣọ̀tẹ̀ kò bá wa fi hàn gbangba ní ìkọta wa ló ń jẹ́ àbẹ́ẹ̀rí bó ti ṣe lérí léka níwájú ọlọ́run ẹlẹ́dàá wa wípé lẹ́nu rẹ̀ ó kò fi tá a lérò rẹ̀ ọlọ́ni innama ya'murukum bis ṣètọ́ni lásẹ̀ pẹ̀lú nǹkan kan àtàwọn àwà pálapàla rádaràda. Rada wa an taqulu ala Allahi ma la ta'lamun yóò sì máa pín in lọ sí di kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ohun tẹ́ ẹ mà nípa rẹ̀ ẹ rí i pé nísìn àṣetọ́ni lọ́kàn wa wípé kéèyàn máa ṣe ń wọn bá ní kọ́ máa owó rìbá àtijọ́ ni wọ́n ti ń pariwo rẹ̀ pọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ mélòó nínú àwa mùsùlùmí láti já pàmbẹ ní láti bọ́ lọ́wọ́ rìbá jíjẹ kìí ṣe nǹkan tuntun ikú ọlọ́n sọ tí mímu léwọ̀ a lè rà láàjì gan tó lọ Mẹ́kà tí ń tún mutí dì sí àtijọ́ ni wọ́n ti ń sọ fún wa ikú haram ó ní sìgá mímu ìwádìí ló lè ronú àfi kó o mu sìgá kíkà tí ẹ̀sùn wà tán tún kó dáyé ní ìsìn mẹ́nu kún àdìkún ẹnu wọ́n jẹ́ bá kó sẹ́nu orí ọ̀kọ̀ọ̀kọ̀ pa kànákànná báyìí ẹ̀yìn rẹ̀ lórí ọ̀hún abẹ́rẹ́ sí ní charge sọ anìkọ̀tọ̀ torí pé sìgá ló ná ewé tábà ni wọ́n fi ṣe eléyìí tó ṣe wípé ó máa ń da orí rú ó ti wà nílẹ̀ yamani ọjọ ti pẹ ó tún dé ilẹ̀ Sudan ńbẹ́ńbẹ́ títí dòní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Sudan òun náà ní ète wọn ti kọlà fún àdìkún ẹnu bí ò sí lẹ́nu rẹ̀ ẹ̀rù pé ń bẹ lẹ́nu rẹ̀ ni torí ti sàmì sẹ́nu tí ọba ti mú ọgbádùn àwọn ọpọlọ rẹ̀ àti gbogbo tó àánú agbárí rẹ̀ kò lè charge àfi tó bá mú mú kú mú àti gbọ́ tipẹ́ pọ́lọ́ ẹlẹ́dàá wa ó ṣe léwọ̀ kásẹ̀bọ sí a gbọ́dọ̀ pé nǹkan kan míì tó yàtọ̀ sí ọlọ́ọ̀ kí wọ́n á ló dé táwọn máa kira wa lórúkọ nǹkan tó takòtò ọlọ́ọ̀ ẹ̀rí pé ní ìsìn ẹlòmíì ó lè sọ pé èmi èmi ọkùnrin mẹ́ta ọmọ ọlọ́yàdé ló ń bá sọ̀rọ̀ lọ́yàdé bá ọ̀daràn nítorí pé wọ́n sọ pé mùsùlùmí ló ń bá sọ̀rọ̀ olómi lọ́yàdé ló ń bá sọ̀rọ̀ islam náà á dẹ ó ní a èmi sọgódì ìran wa ní bọ̀sọ̀gó bí sẹlẹmọ fòsókò bàdé ìmàn nítorí pé àgọ́dọ̀ ọmọ pa burú mára wa torí ẹ̀ mọ́ fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ yín lónìí saki sẹ́ẹ̀sì abẹ́ ẹ̀ ní ṣe ẹ̀ mà ti gbọ́ <laughs> sẹ́ẹ̀sì abẹ́ ẹ̀ ní ṣe.

ó kì mọ́ ń fẹ́ kẹ́ ẹ parẹ́ hmm, bá a ṣe sọ́n sẹ́yìn jọ náà nù wọ́n ní sẹ́yìn ọ òru òru kọ́ òru àwọn sọ pé Allah àwọn mùsùlùmí ló pọ̀ mbẹ̀ wọ́n ní sẹ́yìn òru òru kọ́ ẹnìkan sọ fún máa sọ gbogbo ní ah, takí kan hmm, sọ lónìí. tó àwọn sọ pé saki àwọn sọ pé ìmáàmù òsì fati àkè adúpẹ́ fọlọ́ wọn á máa pe adúpẹ́ fọlọ́ kí ewúrẹ́ dẹ̀ múlẹ̀ ní saki ń bí lẹ́nu kan máa pèpè kúpè mọ́ saki lè jẹba àwọn torí akramakumullah àṣetán aburú ni máa kọ́yàn kéèyàn ṣe ni máa kọ́yàn kéèyàn máa ṣe ránù ẹ bá wọn ti ń ṣe zina yẹn ó máa ń dùn mọ́ wọn ju kó fẹ́ yàwó lọ ẹ ra gbalagba ní ìsìn ó ti lé lógójì ọdún wọ́n níyàwó ńkọ́ ọmọ ńkọ́ ó ní bó ń bẹ à adúrú yín sẹnu sàárè láti fẹ́ yàwó ni oníkọkàn yín but mo ní àwọn ọ̀rẹ́bìnrin wọ́n lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún à ọ̀daràn ni ẹ àṣetọ́ni ló máa ń ṣe gbogbo nǹkan lọ́sọ̀ fún yàn ó tún ṣe lọ́sọ̀ fáwọn kan débi pé ọkùnrin ń fi ọkùnrin a'udhu billahi minash obìnrin ń fi obìnrin a'udhu billahi minash àṣetọ́ọ̀nù ló máa ń ṣe gbogbo nǹkan yẹn lọ́sàn-án fáwọn èèyàn tẹ́yìn bá wọn sọ pé kọ̀dá kọ̀dá ó lẹ́yìn ọ̀já sí ọlọ́mọdé àwọn ọ̀já sí nù pẹ̀tọ̀pọ̀tọ̀ nítorí pé ń tọ́jú agbóhùn yẹn náà lọ́mọ gbogbo tí ó sì dá ń kọ́ gbogbo nílàáká ẹ̀ lọ́mọ pé kọ̀dá ọlọ́ọ̀ni sọ nípa tẹ́ á ní di ẹnjìníà tọmọ nípa alé kíkọ́ ẹnjìníà yìí mara màrán rẹ̀ á ní gba ìmọ̀ràn lọ́dọ̀ lọ a ní gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹni tí ń ṣe jákàn kí ló á dé bá dọ̀rọ̀ Islam oníkálukú kan máa yanu kálukú ọmọ sọ̀ńtọ́fẹ́ ẹni ìsìn látijọ́ tá a ti mọ̀ yín gbogbo gbèsè ayé yín kéwú kéwú kéwú náà lẹ̀ ń kọ́ ẹ dákun lè fi wú ẹni tí kéwú lè fi wú àfi tó bá pa bòsí ń dà wá láàmú ẹni tí ọba wa wá ojútùú sí i ó sì jẹ́ ọrọ ẹ̀sìn ta ló yẹ ká tọ̀ lọ àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn ẹnìkan ládùúgbò aṣọ kíkọ nídìí ká lọ sọ́dọ̀ àwọn eléyìí o torí gbogbo náà náà wá di bàbàrà báyẹn ṣètọ́ni ní o torí ala sọ nípa ọlọ́run ntí ọmọ nípa rẹ̀ eléyìí ló fà á ló fi jẹ́ pé láwọn gbogbo èèyàn ló lè máa bá èèyàn sọ̀rọ̀ lọ ẹni tí ó bá èèyàn sọ̀rọ̀ lọ á yọ pa ìdánwò wọ́n sì fún láńsẹ̀nsì nítorí kọ́ má bàa jẹ́ pé àwọn ẹni tí ń gba wáhàyí tiwọn látọ̀dọ̀ àṣetán àwọn ni wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé nínú eléyìí tá ṣètọ́ọ̀nì tó máa ń dálẹ̀ òun náà ni pé máa mú àwọn èèyàn sọ nípa ọlọ́run ohun tí wọn ò mà nípa rẹ̀ tó ẹ sì máa wo ẹ rí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ à tó ti kíkọ̀ yẹ kó yanu àbí tẹnu bá ń dùn tó dọ́dọ̀ ẹni tí ọba tọ́jú eyín rẹ̀ ìgbà náà ló yẹ kó yanu tó irú wọn náà máa yanu wọn làwọn fẹ́ máa sọ nípa ẹ̀sìn ọlọ́run ẹ rí pé gbàtà yìí gbárọ́ tí ìbàjẹ́ tọ́ra yìí jókòó ẹ wo burú ti tàn ká láwùjọ wa ni ló kọ pẹ́sìn náà là ń pè yàn lọ sí díẹ̀ ẹ wo iye èèyàn tó sì yàn lọ́nà ẹ wo iye èèyàn tó sì lọ́nà kí o sì sàṣàṣì lẹ́ni náà tí wọ́n yóò ti sọ̀sọ́kùsọ tí wọ́n wà kó jẹ ó máa ń púpọ̀ nítorí pásìkò tó ń kan ti gba tiẹ̀ àwọn náà ti ń dá tẹ̀lé wọ́n ti ń sọ pé ọ̀ ọ̀ ríran tẹ́lẹ̀ ẹni tí jẹ́ ẹrí ìrànlérò sí òun náà pàpà wá sọ fún yín pápọ́jú lòun à sẹ́wọ̀n kẹ́ sọ pé ó ṣìnà fúnra rẹ̀ ní àṣetọ́ni ní dàlámù ẹ̀yin sì mànà bọ̀dọ̀ rẹ̀ nítorí òun padà mọ̀ pé ni ìmànà ni lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nù wọ́n ní àti ríran rí ẹni tó kò ṣùgbọ́n kì í rọrùn fún nítorí àwọn ọmọlẹ́yìn ọmọlẹ́yìn ni ẹjẹ́ kí wọ́n síwọ́ ń bẹ̀ torí kò sẹ́nìkan tí wọ́n mọ̀ sọ̀sọ́kùsọ̀ tó ẹ pé tó náà bá daṣọ borí kò ní lè sọ fúnra rẹ̀ pé sọ̀kùsọ̀ ló ń sọ sàṣeyàn ni ìyàtọ̀ bá rí báwọn wọn bù káta ká sọra fún àṣetán káti má ṣe jẹ́ni tọ́jọ́ yìí pé asọ̀rọ̀ alẹ̀ fún nítorí pé kì í ba jẹ́ tako dúró ọlọ́run ẹlẹ́dàá ni aṣ-ṣaytanu ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha ọ̀tá yín ni aṣ-ṣaytan ó lérí sí yín pé òun ó fòṣì òun ó fi bá ti yín jẹ ó sì ń pa yín láṣẹ pẹ̀lú àwọn àwà pálapàla ìṣekúṣe ìrìnkúrìn ìsọkúsọ ìwòkúwò gbogbo àwọn rádaràdà aṣ-ṣaytan ló máa fi ń pààyàn láṣẹ ọlọ́run ẹlẹ́dàá wa ó ń fẹ́ wa fún ìmànà kò fẹ́ ká ṣìnà ó ń fẹ́ wa fóríire kò fẹ́ ká sórí ibú ṣùgbọ́n ní ìdàkejì àṣetọ́ni ń fẹ́ wa ká sórí ibú ń fẹ́ ká wọná nítorí kò ní wà ṣetọ́ni kó jẹ́ pọ̀ nìkan ló wọ́n wà nù ná ń fẹ́ ká wà náà wà nù pẹ̀lú o torí ọlọ́run ọba ni wa yuridu ṣetọ́nu ayọ̀dẹ̀lẹ́kùn bọ̀lẹ́ẹ̀lẹ̀ bàrídà àṣetọ́ni fẹ́ sìn ní ìsìnà eléyìí tó dínà àyà yóò fi hàn wá isina ìsìnà pólísì méjì ìsìnà tó súnmọ́ àti ìsìnà tó dínà ìsìnà tó súnmọ́ téèyàn bá rẹ́ni pèèyàn pàkíyèsí èèyàn ọ̀rọ̀ ọ̀rùn kéèyàn tètè padà ìsìnà tó dínà kò sí bí wọ́n ṣe lè fọn fèrè ńtó fún ajá burúkú tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ kọ́ lọ́n sọ àánú wa bákan náà ẹ̀rí pé àníṣe aláìrí láwùjọ wa àwọn èèyàn méjì ni wọ́n ń jà àwọn èèyàn méjì tó ń bínú ara wọn àwọn ẹni tó yẹ pé wọ́n yẹ fẹ́ rí mi ara wọn látàn ẹni tó yẹ pé ń bẹ́ nìkan jà ó sì hàn sí gbogbo aráàlú gbogbo àwọn èèyàn àwọn ọ̀tọ̀kùlú wọ́n parí rẹ̀ títí tí ìjà yóò parí wọ́n ní ìjà yìí yóò bá parí ọ̀dà láìra ṣé ìjà àdánù lẹ́wọ̀n agbèrè sá láìra èdè ọba yín lọ ń dújà lọ wọn wá parí parí ẹlẹ́ẹ̀ni gbà kí ló dé torí pọ́n náà lówó èmi náà lówó àjọ táàkà ẹ̀ẹ́n ní dàlámù ìyá ntẹ̀mí náà olùsìlẹ̀mí náà àjọ táàkà èmi náà makéwò náà lòun ọ̀mọ̀wé lèmi àjọ táàkà ẹ máa tí wọ́n ń táàkà wọ́n máa parí tí o bá wà sọ fún ejò lọ́wọ́ nu ejò wo ni máa lọ́wọ́ nu náà rí àṣetọ́ni náà ni àṣetọ́ni ni máa dá alẹ̀ àṣetọ́ni ni máa dá alẹ̀ ọlọ́ni innama yuridu shaytanu an yuqi'a baynakum al-'adawata wal-baghdha'a fil khamri wal-maysir wa yasuddakum 'an dhikrillahi wa 'ani s-salati fa hal antum muntahun àṣetọ́ni ọ̀rẹ́ díjà alẹ̀ láàrin yìí ni ọfẹ dọtí ẹlẹ láàrin ọfẹ sọ yín dẹni tí ó máa bínú ara wa látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa a ẹ̀kọ́ ńlá lọ́lọ́run kọ́ wa ń bí àṣetọ́ni ní tì wọ́n lọ sídìí fún ọmọtí àṣetọ́ni ọ̀wá ní fún wọn sílẹ̀ nídìí ọtí mímu yóò dìjà alẹ̀ láàrin wọn wọn bá mutí tán ìjọ ṣẹlẹ̀ ọ̀dàbí ẹni tó ní kí wọ́n á bóun wọ́n fẹ́ ṣàjọ̀dún ọjọ́ tí wọ́n bí wọn torí pé ọjọ́ tí wọ́n bí wọn wọ́n lọ pàtàkì irọ́ lásán ọjọ́ tí wọ́n bí ọ pàtàkì bí iṣẹ́ tó rí ṣe láyé iṣẹ́ tó rí ṣe láyé tó lè jẹ́ sábàbí àti rẹ ìjánná rẹ wọ̀ àbí tó lè ṣe sábàbí kọ́ wọná òun lọ pàtàkì jù àkàràmọ̀kùmọ̀lá wọ́n bá ṣàjọ̀dún ọjọ́ tí wọ́n bí ìjábá ṣẹlẹ̀ ah, láwájá lọ́ọ́ mọ fújì kọjú ẹnìkan bá ní rárá ìwọ ọmọ ti ń ọdụ kó tó déjú mọ́lé sàmẹ̀dò lọ́mọ fújì kọ̀jù sẹ́mi wọn sọ̀rọ̀ lọ ń gbọ́rọ̀ má mi lẹ́nu èmi sọ pé lágbájọ́ fújì ọtún fún nǹkan ṣe nǹkan oṣù ọkùnrin fa wọn sọ ó ṣe nǹkan oṣù sì tí ó àti ó báyìí aláìra ló ń dà lọ́ba di pẹ́ǹtùká ẹni ọ̀pá yẹn bá fẹ́ sá ẹ dákun káti ẹ̀ akọ́ tí òfò náà ló mu ni wọ́n á ṣe kú pàmbẹ̀ táwọn ọmọ tó ń tì wọ́n fojú rẹ̀ wo ìran ẹni tó fi ìgò tó fi pẹ̀yàn tiwọn láíláí wọn ní fojú rẹ̀ wo nídìí ọtí ọkà dìde ni ó ní sẹ́yìn ló fún yín pé ìgò mélòó lẹ ti mu tẹ́ dáhùn wọn ní kí ló ń sọ torí pé gbogbo ọ̀mùtí etí wọn máa slack ni pé kí ló ń sọ ọlọ́ọ̀gbọ́rọ̀ ni tọ́sọ̀rọ̀ ni wọ́n kà gbé gbá pẹpẹ súpù tí wọ́n gbé kalẹ̀ pẹpẹ súpù ni wọ́n pè ó sọ pé yóò ta bí ata àjọsí ọkàn yìí dà sí lórí ni àbá ojú bá bẹ̀rẹ̀ sí ní ta ọwọ́ àgbẹ̀ àtàwọn alẹ́ pé bàbá bóòlù jẹ́ ta ló da tá fi lórí bẹ́ẹ̀. ẹ lágbájá mi ìjà ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ àwọn ìdílé wọn nígbàgbé ara wọn láéláé ọtí ọ̀ṣẹlẹ̀ nídìí ọtí mímu ìbínú ara ẹni ọ̀ṣẹlẹ̀ nídìí ọtí mímu nídìí tẹ́tẹ́ títa ẹni tí wọn bá jẹ owó rẹ̀ nídìí tẹ́tẹ́ ṣé yóò tún fojú rẹ̀ wo ẹni tó jẹ owó ẹ láéláé àkọ́dà ah, ló sọ wípé ìrọ̀rùn bẹ́ẹ̀ nù sẹ́mi wa láti wá pé nbí tí nǹkan lè dé yìí wọ́n jẹ́ bí five million lọ́wọ́ rẹ nídìí tẹ́tẹ́ èèyàn lọ sí Las Vegas lamẹ́ríkà kápítà tẹ́tẹ́ ayé àwa lọ kówó lọ ọ̀hún gbogbo owó tó kó lọ jẹ́ five million naira àwa lọ ta tẹ́tẹ́ wọn náà àwọn rò kówó gidi ló kó wa naira five million mélòó náà lọ jẹ́ ń dọ́là wọ́n bá sàjẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ á pé ọ́ lọ kọ́yẹ́ kó rí báyọ̀ ó kí ni máa mú padà sílé wọ́n ló mú ìbànújẹ́ àti eh, wọ́n ti pè ìbànújẹ́ àti ró ìbànújẹ́ ó mú lọ bá àwọn èèyàn rẹ lọ yóò wo òyìnbó tó jẹ́ wò rẹ̀ dáadáa ẹjọ́ mọ́tò wo ló gbé wá wọ́n mọ́tò tó wà mẹ́rin lọ́ọ̀kọ́ do táyà rẹ̀ ẹni tó jẹ́ wò nǹkan mọ̀rọ̀ ọ̀nà lọ́ọ́lé tí n bá tiẹ̀ lè ṣe wọn kì í túká lóde ọtí kíjà ọmọ ṣẹlẹ̀ wọn kì í túká lóde ọtí kó ọmọ dọ̀tí ara wọn kó ọmọ dìkan ń kórìíra ara wọn bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ àṣetán ló máa ń fa gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ni àṣetán látara ọtí látara tẹ́tẹ́ wọ́n fẹ́ lé jìnnà sí ìrántí ọlọ́run àti sọ̀lẹ́ ọlọ́tí wo ni ó ti sọ̀lẹ́ àti ọlọ́run ni ayọ̀ lẹ́dínà amanu la taqrabu as-salata wa antum sukara ẹ̀yin olùwàgbọ́dọ̀dọ̀ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀lẹ́ ní ìgbà tẹ̀ ń hún ríra ẹni tó ti mutí tẹ̀ ń hún ríra kò gbọ́dọ̀ súnmọ́ sọ̀lẹ́ ọjà ọtí ti di bárakú lára tiẹ̀ tó bá mu kátọ̀ nkankan kò ní hún ríra sẹ́ńgbà tí ọba hún ríra tó ń lè wá sí mọ́sálásí ọ̀gbọ́dọ̀ wá tó mutí ó tó bẹ́ẹ̀ ọ fẹ́ nítorí pé ihún ríra tó bá sọ wọ́n ní kọ́rọ́jà makọ́rọ́jà lọ́ọ́lì ó jáde níjáde pé èyàn ń mutí kọ́ máa ń hun ríra àmọ́ táwọn kan bá ti di ọmọ burúkú tó yẹ kó tó bá mu kátọ̀ méjì kan kò ní hun ríra tó bá sá ti fẹnu kan tí ọ̀gbọ́dọ̀ dé mọ́sálásí àfi tó bá fẹ́ tẹ́ ẹ dákun tó yẹ pé téèyàn bá mu èèyàn gbọ́dọ̀ wá mọ́sálásí ṣé nǹkan rẹ̀ nù kí ṣe nǹkan rẹ̀ o ẹnìkan á ní òun bínú lọ lé báyìí àrọ̀ yín pé kẹ́ wa mọ́ ẹ má kùnú sẹ́yìn ọmọ mu kùnú àbẹ́rẹ́ ni mu àdúpẹ́ kọlọ ọtí ọtí karamba ni ẹ má tà ma ẹ má tà má aburú ní bẹ́ńbẹ́ ẹ rákòtò ẹni tí ẹ bá ta bọ́tù wọ́tá zobo kola ní sẹ́yìn ọmọ wa zobo kola. ní máa ń dààmú ó mú àkọ́kọ́ màmá rẹ̀ ọmọ àwòrán pé bóyá òǹgbẹ ní gbẹ ó tún mẹ́ẹ̀kejì ń gbèsè ọkọ mi àmọ́ mi inú ń pọ̀ ni ọ̀dọ̀ àmúkan sí lọ́ba mú sẹ́wọ̀n dàbí ìyá ti ń ta pẹlẹbẹ ìyá ti ń ta ti pè pè kan ẹrù jẹjẹ ẹgbẹ́ kọ ọkọ wọn dá ẹrù jẹjẹ ọmọ wa nà wọn ẹrù jẹjẹ kan pé ah ọkọ má bàa tèmi jẹ ok má bàa tèmi jẹ ẹ fara yi àwọn ń dà sọ ó sì wá burúkọ ma ti yín ó mú alágbẹ̀dẹ tí rọ sẹ́kẹ́sẹ́kẹ́ tí ó lè fi sọ́ máa ti ẹ̀ ń dì ọmọ tí abẹ́ni tí ń tọ́ gan ọmọ ọ̀dà ọmọ ọ̀dà. torí di eléyìí arọ o gbogbo ẹni tó ẹkọ tí ní bísínẹsì rẹ ẹ dákun tó ẹ pàtì láti wákàtí tá a wà yìí lọ ẹ pàtì ẹ má padà sí di ẹ mà aláàánú lọlọ Ọlọ́run a máa lànà kẹrú pàápàá jùlọ mo gbọ́ ikpe da òfin Ọlọ́run ni mo ti da tí ó ọ láti rí ẹnìkan ò ní mutí kó sì rántí ọlọ́run ẹnìkan ò ní mutí kó sì sọ̀rẹ́ à. aṣetán kì í sọ̀rọ̀ ẹ wa o ọlọ́ni innahu aduwwun mudillun mubin ọ̀tá ni ṣetán asinilọ́nà ni eléyìí tó fojú hàn gbangba wàláhì kọ́ pamọ́ ó fojú hàn gbangba tó ọlọ́ni inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa innama yad'u hizbahu liyakunu min ashabi sa'id ọ̀tá yín la ṣetán ẹ mú lọ́tà o níṣẹ́ ní ń pe àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ṣetán yín máa pe àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni ike kí wọ́n wá di ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wọnú na eléjòfẹ́ iná sa'id torí ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé ta ṣetán nítorí pọ̀ tá a wá ni ọ̀tá tí ó ṣe é pé kò fojú pamọ́ ọ̀tá tó fojú hàn gbangba ni ó ní ka ọ̀rọ̀ yìí kún díjọ́ tó bá bára rẹ̀ nù sàárè tó bá pẹ́ ẹgbẹ́ àṣetọ́ni lọ́ba ṣe kú ó pè mo ti gbọ́njọ́ wọn fọkàn kọ̀ láti tẹ̀lé ni o ẹ máa bú mi bálájú burúkú ta lọ́ra ètò ẹ̀jọ́ náà ọ̀sẹ́ni tọ́ra ètò ẹ̀jọ́ náà nítorí pé ti kálukú tó lẹ́rù tètè gbọ́rọ̀ ayé làá ti gbọ́rọ̀ tá a jèrè rẹ̀ láyé àti lọ́kìyàmù ẹni bá kọ̀ láti gbọ́rọ̀ láyé tiẹ̀ bá ọlọ́ni alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaitan innahu lakum aduwwun mubin jẹ́ǹtì àyín dámẹ́jẹ̀ mú bí ẹ̀yin ọmọ adam wíkẹ́ o gbọ́dọ̀ sí àṣetán nítorí pé ọ̀tá tó fojú hàn lọ́jẹ́ sí yín eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti kọ̀ láti ṣe islam ta ní sìn àṣetán kò bá jẹ́ sọ́ọ̀tì lọ́nlọ́ kò bá sì jẹ́ sínágọ́gù kò bá jẹ́ lédi gbogbo ìyẹ́wù tó máa ń ṣe tí o bá ti ṣe Islam àṣẹ ìtọ́ni ló ń sìn ọwọ́ abanilọ́kàjẹ́ lábẹ́ àbúradà Islam àwọn ẹlòmíì tún tẹ̀lé ta ṣe tán eléyìí burú jáì eléyìí burú jáì lábẹ́ àbúradà Islam àfikọ́ tẹ̀lé ta Nabi Muhammad sallallahu alayhi wa sallam. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما من يطع الرسول فقد أطاع الله الله تني وإن تطيعوه تهتدوا إبا تسلتها النبي صلى الله عليه وسلم آمنا إذا نمبر ثلاث ونكاتلتها النبي محمد sallallahu alayhi wa sallam kì í ṣe nàmbà fẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń bá ń lọ sídìí nàbì nàbì ọ̀rẹ́ wa ńlá ni ẹni tí ń fẹ́ wa fúnka sórí ni kì í ṣọ̀tá wa ẹ má dájú ni bí wa nítorí pé sọ pé níta lè yí eléyìí náà eléyìí náà ọlọ́run wa ni tí ọba fẹ́ wa rẹ bá wa sọ èèyàn kàn ayé ń bá rádaràdá yọ kú yọ padà wá dẹni tí ó dá dọ́rùn mọ́tọ́ tí ọmọ kábàámọ̀ nígbà tábàámọ̀ wúlò kọ́lọ̀ wọn ṣètì wá bẹ́ẹ̀. torí di eléyìí lábẹ́ abúradẹ̀s islam kí wọ́n lọ wá wádé di tọ̀ríkọ̀ kí lọ wádé di tọ̀ríkọ̀. wọ́n wá sọ pé ọ̀nà tọ̀ríkọ̀ tí ọ̀nà ẹ̀bùrú pé lè jẹ́ ká tètè wà lè jẹ́ nà àkésọ̀nà ẹ̀bùrú o àkésọ̀nà ẹ̀bùrú òkúta àdìgbòlù tí èdè arọ́ náà bá ní kìí sí ọ̀nà rárá ọwọ́ sọ pé o lè mọ̀nà àfi tí wọ́n bá tẹ̀lé ti já ni yà níjọba ni ti já ni dé ànábì ti lọ lọ lọ lọ lọ lọ ó ti lé one thousand years wọ́n tó bí ẹnìkan ti ń jẹ́ ti já ni ọwọ́ ni kò sálè jẹ́nà sani tí o bá ṣe ti já ni ọdọ àdúgbò ń ṣe rànran ni iná aláwí sẹ́lọ̀ wá ń já sí i. ọlọ́ọ̀ báwọn ṣe wàdífà wàdífà báwo tọ́ba rẹ̀ ní khamsu salawat àti ká yọ zakat àti ká ṣe siyam àti ká ṣe hajj kí tòhídìí ó sì dúró dáadáa wàdífà ìwòlá tún ṣe ẹnìkan nínú kọ̀dìríyà ni ibẹ̀ ọ̀nà wà ẹ̀rí kó wọn ò tún gbọ́ra wọn yé ìyá ìyá náà lọ parí méjèèjì. kálukú sọ pé tí ọ̀rọ̀ ajẹ́ àtàwọn lẹ́ẹ̀dì mú ẹ̀sìn ra yín àwọn sọ pé ká ẹdí ni mú alikitaabu wa sunna tírà Ọlọ́run àti sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam káwọn tó rí kọ́ náà má bínú o àmọ́ kún ó dán sunna torí pé níta ẹ̀sìn tẹ́ ẹ bá bá bẹ́ẹ̀ kú ẹ pẹ̀ ẹ̀sìn torí ó jọ̀nà anabi muhammed sallallahu alayhi wa sallam nìkan lọ́nà báyà nígbà kan ẹ̀ ríran rí sunna. àmọ́ ní báyìí níbi tó rùn rà suna ti kílẹ̀ àkọjá ti sọ eléyìí túmọ̀ sí pé súnà anábì sallallahu alayhi wa à ń bùkátà akágbárùkùtì súnà anábì sallallahu alayhi wa sallam à ń bùkátà akámọ́paláyún kó ní kálukú oríkórì rẹ̀ ló ń wà òun ò sí nǹkan míì tó sí. kọ́lọ̀ wọn ẹlẹ́dàá kó ṣe rọrùn fún wa. yóò ṣì yàn lọ́nà yóò pè yàn lọ sí di ntí ọ̀dà yóò mọ wá sí ntí ọ̀dà yóò mọ sí lọ́sùn ó lè sọ pé lágbájá tó ń bájà tí ń bọ́ sorogún òwò ọ̀nà tó lè gbà mú òun náà ní pé rẹ̀ bá ń bọ̀ kọ́ ọ̀ràn àwọn bọ́ìsì tiẹ̀ wọ́n lọ dènà dẹ́rù rẹ̀ kó wọn kó àwọn dírẹ́fà kó kó wọn kó wọn sá wọn ládàá èyí tán bá lè pa nínú wọn kó wọn pa atọ́kọ àtàwọn ẹrù tí wọ́n bá ń kó bọ̀ wọ́n dáná sun wọn ọkàn mójútó báwo ni nígbà tí wọ́n kúkú ní kọ́ sí àwọn ẹni tó ti sẹ́yìn lórí pé wọ́n lọ rán wọn yóò bá di pé yóò máa lé ọ kò ní bọ́ ọ láéláé ọlọ́mọ ẹ̀rí kí ló ń lọ́mọ wá sọ́kàn. So àwọn ẹni tó yẹ pé làwọn fi ilé ayé ni wọn ń wá yóò máa rí sí nǹkan kan bó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ rẹ léèrè ni pé ta ń bọ̀ sọrọ ta ń bá ó rí i pé nǹkan yóò tún máa dán ọlọ́run pé wá ah, pé mi náà ń ìwọ ta ni ní bí léèrè rò pé lọ ìwọ tó ń wáyà òótọ́ ọmọbìnrin lòun fẹ́ fẹ́ ọ wọ́n lọ bó gbé mọ́tò wá tó kówó lé wọn ní fẹ́ ọ lọ́ba máa ro lẹ́mìí rẹ kékeré lọ́ba pé mo fẹ́ ṣe fún ọ ń jẹ ọgbẹ́ ni o ń jẹ ọgbẹ́ fọdún mẹ́ta ẹnìkan ò ní gbúrò rẹ tọ́ba wá jí gbé bolóògbé pamẹ́ sí àkẹ́ni ẹni tó ń lọ tìkàndá abadé tìkàndá ń bẹ ń gbé pamẹ́ tọ́ba tó ń fẹ́ fura ó di nìkì sẹ́wọ̀n pé wọ́n ní lọ beyond the border wọ́n á máa wá ká ni wọ́n pe ah nìkìyàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ kò ní sọ̀rọ̀ dọ̀ ọmọ rí tí nǹkan tó ń dọ̀ ọ́ lóhùn ṣètọ́nì nìyẹn ìyàwó rẹ̀ sẹ̀ ọ́ ó fi máa gíjọ́ bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lọ́ba ni ọ́ ẹnìkan ọ̀bá bàbá mi dánrú ẹ̀ wò rí tí èèyàn bá tiẹ̀ wá ṣerú ẹ̀ fún bá mi kí ni bá mi ṣe ó rí tí nǹkan náà tó dọ̀ ọ́ lóhùn pé ah bàbá rẹ yóò lé nìí tóbìnrin náà bá ọ̀pàdánù ilé ọkọ nítorí májí lásán. ẹ sábà tí ọ fìyàn léèrè pé kí ló dé tí a fi kọ́ ya lágbájá ẹni tó bá bí mi léèrè bẹ́ẹ̀ náà ká àbùkù ṣètọ́nì ní í ṣe ọlọ́sọ̀yìn. ẹ rí téèyàn máa sọ pé wọ́n sọ pé ká má ta tẹ́tẹ́ ká má ta tẹ́tẹ́ tẹ́tẹ́ bọ́ọ̀lù tí wọ́n ń ta ebi ńlágbájá ta tó fi di pélé rẹ̀ di mẹ́ta nìsín èmi ọ̀ ta o ah ọlọ́run sì ní kọ̀dá o ẹ̀mí ah, ọ̀tá mọ̀tá bàbá tata astaghfirullah mm, astaghfirullah inna Allaha rahim àṣetọ́ ni ọmọ àti gbogbo nǹkan lọ́sọ̀ fún yàn bẹ́ẹ̀ báńkì rí rẹ ti pé six million wọn akọ lẹ́tà sí ọ pé congratulations kéke ni o ẹ ti di ọ̀kan nínú àwọn èèyàn ogún tí báńkì wa fẹ́ fún ní special offer àríkà ń ṣe dáadáa pẹ̀lú àkáǹtì yín special offers yẹn ni pé a lè ya yín títí dé sixty million so lọ́ba máa rò pé wọ́n mọ̀ ní rìbá ní báńkì ń ṣe kí wọ́n ní rìbá bá wò àwọn alájí lágbájá àtàwọn alájà alágbájá gbogbo wọn náà nígbà tẹ ẹ tẹ gbà lérò ní pé gbogbo wọn wọ náà ní ah abẹ́rẹ́ tiẹ̀ gbọ́ lọ yáwó jàre ń tiẹ̀ má rẹpẹtì àṣetọ́ ni ọmọ ṣe lọ́sọ̀ fún ọbẹ̀ tí ni bá wá ń pè wá ike wá sórí ibú ẹ wá dáràn kí láà lè ṣe táàfì gbára wa lọ́wọ́ rẹ̀ ọ̀nà wo láà máa gbà táàfì bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀nà táàgbà táàfì bọ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni pé wọ́n lẹ́nikẹ́ni tí ó bá dá sọ fún ni láti wọ̀ tọrun tiẹ̀ náà lákọ̀ọ́kọ́ wò bàbá ó nà apẹni lọ síbi orí ibú àṣetán tó bá tẹ̀nà sí àlọ́ bá ń ṣe dáadáa ló sì ń pè mí lọ sídìí rẹ̀ ó yẹ kó kọ́kọ́ ṣe nà sí àǹfọ̀nra ara rẹ̀ kí ló dé tó yẹ pé ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́gbọ́n tó wá fún wọ́ àá ìwọ náà bá ti nà sí àǹfọ̀nra rẹ̀ lọ́jọ́ ìgbà tó lu ẹlẹ́dàá wa pọ̀ láṣẹ kó o forí kanlẹ̀ fún bàbá ńlá wa ádámù alayhi salam kí ló mú ọmọ forí kanlẹ̀ fún lọ́jọ́ náà nàṣíà tó gbẹnu rẹ̀ nígbà tó di lè má mú wọn nù náà jahannam nàṣíà tó gbẹnu rẹ̀ ìwọ tó ṣe pé kí ni bẹ́ẹ̀nù fíforí kalẹ̀ fún ádámù ganari lẹ́gbẹ̀ẹ́ tó wà ń bá yìí torí ẹ̀ èmi ò ṣetán o láti sori ibú o gẹ́gẹ́ bí ètò bá wọ̀ torí pé gbogbo ẹni títí ẹ bá ta yóò ti ṣe fọ́tọ̀mọlàkejì ní ọ̀mọ̀ wa kọ́ lọ́wọ́ má jẹ́ kí tiwọ́ ta. akramakumullah ẹ rí ṣetán wọn bá ba tèèyàn jẹ tán kì í dúró déèyàn o kì í dúró déèyàn kẹmẹsẹlẹ ṣetán ìlkọlẹ ìnsánì fúr fẹlẹmà kẹfọkọlẹ ìní bẹrí ọmọnk ìní ọkọfùlọ rọbẹlẹ àlẹmí gẹbi àpèjúwe ṣetán yìí gbàtọ sọ fún mi yàn pé ṣe kẹfẹ rí sọlọ. So oná sì gbọ́ gbà ó ṣe kèfèrí sọ́lọ̀ ṣíṣe kèfèrí tó ṣe kèfèrí sọ́lọ̀ ṣètọ́ ní sọ̀rọ̀ ayọ̀tẹ̀ òsìntọ́kàn mi pẹ̀lú ẹ o mi ò mọ̀ ọ́ rí o òsìntọ́kàn mi pẹ̀lú ẹ o èmi ń bẹ̀rù ọlọ́run olùwà gbogbo àgbáńlá ayé sẹ́mi kó n tó bẹ̀rù ọlọ́run báyìí nígbà tó ti tiwọ́ sínú gàù ó ti ba tiẹ̀ jẹ́ báyìí ẹ ti ta tiẹ̀ ti bàjẹ́ ó tó sọ fún ọ nísìnyí pé ohun ọmọ rí ẹ rí nínú ọ̀nà tá a tún gbà tá mànú ike àṣetán agbọ́dọ̀ yẹra fún tí máa ń pè wá lọ sí di kásá ìdá torí tọ́ba bá ti yàn jẹ́ tẹ́kẹ̀ dúró tìyàn gbogbo ẹni tó sì ní dúró tìyàn nígbà tó bá ti yàn jẹ́ kìí tí láti bọ́ lọ́wọ́ ètí àṣetán òun náà ni pé gbogbo ọ̀nà tí ṣetán ni máa gbà láti fẹ́ fi ṣiṣẹ́ láabi rẹ̀ agbọ́dọ̀ rí pàdé. anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lọ lọ́jọ́ kan lẹ́ni tó ṣe pé ń sin ìyàwó rẹ̀ sọfíyà sọfíyà wa kì níbi títí ń ṣe al-i'tikaf ibi tí tí wọ́n ń sìn lọ àwọn ọkùnrin méjì kan nínú àwọn mùsùlùmí bá kọjá bẹ́ẹ̀ sẹ́yìn rán níbi tí ń bọ̀ pẹ̀lú obìnrin bí àwọn bá tẹ̀sẹ̀ márùn anabi sallallahu alaihi wasallam pẹ̀lú ẹ̀rìn ní mẹ̀lọ́mẹ̀lọ́ ẹ dúró mẹ̀lọ́mẹ̀lọ́ dọwọ́ yín bó lẹ́ ń sá lọ. wọ́n ní a innaha Safiyya ìyàwó mi ni Safiyya wọ́n ní subhanallah ẹgbẹ̀rún subhanallah fẹ́ẹ́ pé òun náà ni wọn máa sa ìdá òun ni wọn máa sa aburú yóò sì máa lọ ilọ ilọ kẹ ẹ má bàa rọsí kẹ ẹ má bàa rọsí kó ń lọ sí àdánbì ní bẹ́ẹ̀ ni nítorí pé ìṣètọ́ ni ọmọ bá a mú yín ṣe ń tí ọ̀ dá ìnà ṣètọ́ náà yẹ jèrè mi níbi ni àdánmà mẹjọra dẹ́m ẹ̀ṣẹ̀tọ́ ni ń sáré láre yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ti ṣe ń sáré nínú sani àṣetọ́ni ó ṣe lọ́sọ̀ fún wa ní ìsìn pé kọ́lọ̀ ń là wá kọ́ gbà wá odidi ànábì náà nù bá odidi ànábì nù ta lórí pẹ̀lú ẹ̀ náà rí yóò tún máa bí èkejì rẹ̀ ó bí ní ṣé ìsàlẹ̀ ànábì ó sùn sí ni lẹ́nu ó buyọ̀ sí tá a lè máa wí kápá ànábì àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ a sì tún lè pààrí <laughs> subhanallah so gbogbo ń tó lè fa kí ṣètọ́ni ò ṣẹ̀ṣẹ̀ ẹtì lápèjúwe àfa súnà lẹ́pẹ̀rẹ̀ àyìn kí lẹ́yìn fi wà láàdì ẹ dáhùn sẹ́yìn ní wàhálà ńlẹ́ abẹ́ẹ̀ ni wọ́n láàní wọ́n láàní sẹ́wọ̀n kò kò sí tó burú nu wàhálà sá pé a kàn hàn kí ó sí à ń tú ọ̀tọ̀ ara tá à ń bá bọ̀ náà. ẹ̀hẹ́n nísìnyí ẹ̀yin kan gbé wàhálà lé ẹ̀yin náà sì máa sọ pé kọ́ lọ́lọ́ kọ́ lọ́rọ̀ sóòlù kọ́ lọ́lọ́ kọ́ lọ́rọ̀ sóòlù. wọ́n kàn wáyé wá pálọ̀ yẹn kàn gbé wàhálà ọmọ ọdún káàlẹ̀ wàhálà so bákan náà sọ pé ẹ sì ń pè yẹn lọ sí di so ẹ kàn yọ kíyìn ni abáàrí tí wọ́n wé síra àmà akílódé ẹ̀sọ́ ti ń sọ kí ni ó ní ẹ̀ gbogbo nǹkan bùkátà kí ni ọmọ ẹ gbọ́gbọ́ ọlọ́ọ̀ni wọ̀kọ́bò ṣídọ̀rọ̀kọ̀ ẹ gbọ́ tù ẹ wá sọ ẹ sọ̀rọ̀ ayín mm, ẹ sọ̀rọ̀ ayín abẹ́ sọ̀rọ̀ ayín lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ wọ̀ kó tó wọ bẹ̀lẹ̀kùn títì bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ń pèpè lọ sídìí dáadáa ẹ̀ ń pèpè lọ sídìí dáadáa wọ́n sì sọ pé a rí yín pẹ̀lú obìnrin tó ń ta rẹ́dímẹ́dì lọ́ọ̀kan yẹn lánàá ẹ̀rí pé dúró ti gbágbáágbá ìdúró ti ní gbágbáágbá ń ti pọ̀ jù ó ní ọ̀rẹ́bìnrin mi nìyà ọ́ ọ̀rẹ́bìnrin rẹ ni sẹ́wọ̀n kí wọ́n náà ti ṣiṣẹ́ fún àṣẹ ìtàn gbogbo ń tó lè sí iṣẹ́ fún àṣẹ ìtàn ẹ̀ máa dínà rẹ̀ ẹ̀ máa dínà rẹ̀. nǹkan lọ́wọ́ tọ́. kí ló fà á tí òfin sọ ó lè mímọ sọ bẹ́ẹ̀ ẹ ti sínà fún ni àṣẹ ìtàn torí lọ́la náà gbogbo ntí ọ̀tọ̀ ọmọ sọ pé kọ̀tọ̀ gbogbo ntí ọ̀tọ̀ ọ̀ pọ̀tọ̀ gbogbo ntọ́tọ̀ pé kọ̀tọ̀ kí ló dé èmi gan ni dẹ̀lí nínú ọ̀nà tá fún àṣẹ ìtàn ká Karoju, karayò ẹ ṣọ́ra fún àṣetán gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ránpẹ́ ránpẹ́ róńdó róńdó kéékèèké nkọjọ ṣetán lójú kọjọ lójú àwọn ẹ̀ṣẹ̀ rabandu àwọn ẹ̀ṣẹ̀ giliwo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńlọjọ ṣetán lójú bí kakọ ẹ̀ṣẹ̀ shirk ẹ̀ṣẹ̀ bọ sọlọ bí kakọ ẹ̀ṣẹ̀ kófù ẹ̀ṣẹ̀ kẹfẹẹrí sọlọ. So bí kápẹ́ níyàwó yín ẹ̀kọ́ lẹ̀ hmm. àmọ́ kẹ̀kàn ẹ̀kàn nánkòbókò ẹ̀kàn lé lọ́lé wọn pé ńgbà wọn bá rí yẹn bí ó padà wá tí wọ́n máa sọ pé ẹ̀ ti pass gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ rabandu ìní máa wo ṣètọ́ọ̀nì pé kéèyàn ó wá nínú hadith eléyìí tí Imam Muslim tó gbé jáde láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó lẹ́nu nàbì sallallahu alayhi wa sallam sọ pé Iblis rajim ó máa ń gbé àga rẹ̀ òun náà kó náà ń sọlá òun náà máa ń gbé àga rẹ̀ ó máa ń gbé lé orí òkun ó máa ń gbé lórí omi yóò wá ran àwọn aránṣẹ́ rẹ̀ sọ́tún àtòsí láyé pé kó ń kálukú kọ́ wá bí ó ti ṣe bàtà aráyé jẹ lọ. tọ́ oníkálukú wọn ọba lọ oníwà lọ sí wa ẹlẹ́yìn lọ sẹ́yìn wọ́n wàá jábọ̀ fún lọ́wọ́ rọ̀lẹ́ ọ̀gá nu wọn máa sọ yìí pé fàálítù kẹdà wà kẹdà báyìí báyìí ni mo ṣe o fẹyẹkóòl má sọ ní àtẹṣe ìhàn ó nǹkan kan ṣe ọkàn bá gbogbo díìtì tó ní ni ẹlòmíràn bá dé fẹyẹkóòl máa tẹrọkùtù hó hàtà fọrọkùtù bẹyìn náà hó. wa bayna imra'atihi mi ń fi lọ́rùn lẹ̀ o tí mo fi yá òun àtìyàwó rẹ̀ àṣetọ́ni yọ wá sùn mọ́dọ̀ yọ fà mára yọ fà mára yóò sùn mọ́dọ̀ yọ wá sọ pé ni'ma anta wọlọ dáadu wọlọ dáadu ìyàwó lọ lẹ́nu mi ń kọ́ máa kọ̀ wọ́n ẹlòmíì ní sìn ilé iye ìyàwó tó ti fẹ́ òǹkà ọmọ iye nọ́mbà wọn ṣùgbọ́n wọ́n ti wá fún lóríkì orúkọ ọ̀nàgídẹ́ kó bìín lẹ̀ kó bìín lẹ̀ aláfẹ́kọ̀ aláfẹ́kọ̀ oríkì tán fún mi ọ̀n sáàbù ṣètọ́ni gbogbo tó ń ṣe yẹn ó ń dùn máa ṣètọ́ni nínú àṣetọ́ni yóò máa fi hàn ikú rẹ làwọn ń fẹ́ kìí sẹlómi torí ẹ nǹkan wa nǹkan nǹkan tó wá bani lẹ́rù ni pé oníkálukú wa ni ṣètò nìkan bẹ pẹ̀lú wa o oníkálukú wa ni ṣètò nìkan bẹ pẹ̀lú wa gẹ́gẹ́ tí wá nínú ẹ̀gbáwọ́rọ̀ eléyìí ti Urwa ibn Zubayr radiyallahu rahimahullah tó gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha Aisha tó jábúrò màmá tiẹ̀ wọn lánàá nàbì sallallahu alayhi wa sallam ó jáde kúrò lọ́dọ̀ òhun lálẹ́ ọjọ́ kan lóru ọjọ́ kan tànàbí wà lọ́dọ̀ rẹ̀ ànàbí wà jáde lóru ó ní qalat faghirtu alayhi owú bá mú mi sí ànàbì sallallahu alayhi wa sallam nítorí pé jíjáde tó jáde yìí kọ́ jẹ́ pọ́dọ̀ ìyàwó mi lọ́lọ́ owú yìí ó mú mi anabi bá dé fọ̀rọ̀ ama ọ̀sùnà anabi rí bí mò ń ṣe ń ṣe ó ti wá mọ nǹkan tó ṣẹlẹ̀ malaki ya aisha anabi ní kí ló ṣe wọ aisha àgírí ṣé owó ti yá mú ọnu wàkúlùtù wa máàlì láyà ọrù mísìlì alẹ mísìlì kí ló ṣe mi ò ní jowú lórí irú rẹ ah, obìnrin mi ìwọ̀n á ní jowú lórí irú rẹ̀ ìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìwọ tí gbogbo ayé ń fẹ́ ká pé wọ́n lọ jọkọ àwọn. ẹ mọ̀ bá ti jẹ́ ìyàwó ànábì kìí ṣe wàsá kìí ṣe wàsá ara ń tí ìyá ńlá wa Sauda Sauda bintu Zam'a tó kíyèsí nù. Sauda bintu Zam'a àwọn fura pé ànábì ò fi bẹ́ẹ̀ gbàdá àwọn lọ́mọ. àwọn sì ṣàlàyé pé àwọn ti di ẹni tó sanra díẹ̀ àwọn ọ̀dà bíi tàtijọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam kò gbà táwọn lọ mọ́ títí sẹ́wọ̀n pé tàbá ń bá yẹn gbé èèyàn máa rí àwọn àyípadà tí bá ń ṣẹlẹ̀ sọ́wọ́dà wa gbọ́n púpọ̀ ara àtúnṣe tọ́lọ̀ ní káwọn obìnrin ó ṣe nù tí ti fura mọ́ pọ́kọ̀ gbà táwọn má wọ́n ẹni mìíràn ọ̀tún خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير obìnrin máa ń bẹ̀rù ipe ọkọ òun ó lè dání tí ò ní gba tó mọ́ àbí ó tàkìtì pàkọ́sọ kò sí ní tó burú pé kó ṣàtúnṣe láàrin ara wọn kó ṣe àtúnṣe láàrin ara wọn bóòlù obìnrin ó sì wá ṣàtúnṣe pẹ̀lú ọkọ àwọn kẹtọ lẹtọ sí lọ́dọ̀ kọ wọn tọkọ ya fi nǹkan mi bẹ́ẹ̀ ni kó o lè bá àjẹ rẹ ọ̀nà díẹ̀ lónà bá wò pé ìwọ náà kẹrẹ hmm, nígbà tó rí bá máa máa jẹ́ ìyàwó wa lọ. sọ́wùdá ọlọ́dọ̀ tóun òun bùn ìyá ńlá wa Aisha radiyallahu anha kọ́tà lè sẹ́kù níyàwó ànábì wa sallam ẹ ti mọ̀ kọ́ lọ sọ pé wàá ummahatuhum àwọn ìyàwó anabi sallallahu iyawo ìyá wa ni wọn jẹ pẹntí pé wọn ò bí wa wọn ò sì bí ẹnìkan anabi sallallahu alaihi tí wọn sọ pé wọn fẹ́ ìyàwó anabi pé kíni. ìyàwó anabi láyé ìyàwó rẹ̀ ní lálùjánnà ẹ wo oríire ńlá o torí rẹ̀ kí á ló dé sí rùmí ní anabi ń gbé fún wa ṣé ilé kan lànàbì kọ́ fún wa láàrin irú ẹ̀rí báwo ni ilé ànàbì náà rí sallallahu alaihi wa sallam tó fi wá jẹ́ pé lónìí owó lobìnrin mà òun náà làṣà tá à ń gbọ́ lágbọn abìkan adúpẹ́ pé wá sàwọn ò sì délẹ̀ yìí. eléyìí túmọ̀ sí pé á tọ́ba jẹ́ ayé ti bàjẹ́ ayé ti bàjẹ́ ẹ̀sìn làwọn ìyá ńlá wa yìí wò àtòrí ire tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ àwọn kọ́lọ̀ ń tún sàlékún ìyọ́nú rẹ̀ fáwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ìgbà tí Àìṣà wa sọ bẹ́ẹ̀ ànábì ni awa qad jaa shaytanuk ṣé ṣètọ́nù rẹ ti dé ni. eléyìí ọ̀rọ̀ ńlá ni o qalat ya Rasulullah awa ma'i shaytanun ah eré ìrántí ọlọ́run ṣé ṣètò ọ̀nìkan ń bẹ pẹ̀lú mi eléyìí jẹ́ information tuntun tó qala na'am anabi ní bẹ́ẹ̀ ni qultu wa ma'a kulli insan ṣé gbogbo èèyàn náà ló tún ní ṣètò ọ̀nì tiẹ̀ abẹ́mi nìkan qala na'am anabi ní gbogbo èèyàn náà ló ní ṣètò ọ̀nì tiẹ̀ qultu wa ma'aka ya rasulallah ṣé ṣètò ọ̀nìkan bẹ pẹ̀lú wa anabi náà ni sallallahu ولكن ربي عز وجل أعانني عليه حتى أسلم ṣùgbọ́n olúwa ẹlẹ́dàá mi ọba tó ga tó gbangban ó ti ràn mí lọ́wọ́ lórí rẹ̀ tètè tó fi gba islam nínú ẹgbàá wa mi alimá muslim ló gbé jáde nínú ẹgbàá wa mi àánání àlẹ́yìn fastaslam. àbí àánẹ́ni alayhi fa aslam ọlọ́run ràn mí lọ lórí rẹ̀ ó gba islam al-Khattabi tó jẹ́ ẹni tó ṣe ma'alimu sunan sharhu sunani abi dawud àwọn ní àwọn èèyàn tó pọ̀ jù nínú àwọn ẹni tó gba àdìsí wa wọ́n máa sọ pé fa aslam ìyẹn ni pé fi'lun madin aslama yuslimu islama. Islama Sufyan ibn Uyayna òun sọ pé rárá òun sọ pé fa aslamu min sharri fi'lun mudari fa aslamu min sharri wa kana yaqul ash-shaytanu la yuslim Sufyan ibn Uyayna ní fa aslamu tá a nàbí sọ yẹn ni fa asilamu minhu kìí ṣe kí fa asilama lillah ìní ń bà bọ́ lọ́wọ́ rẹ̀ ni mọ̀ ọ́ bá máa bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà táwọn olùmọ̀yókù sọ pé ọgbà islam ẹni tó bá sì gba islam mùsùlùmí ni mùsùlùmí lára ẹni pé tájà ló bá wọlé sẹ́nìkan lára nínú nǹkan tá máa wí ni pé ṣé mùsùlùmí ni wọ́n àbí ṣe mùsùlùmí tó bá ní mùsùlùmí ló ń jáde kúrò lára rẹ̀ torí pé mùsùlùmí ni mùsùlùmí lára tọ àtútùmọ̀ kínní àtútùmọ̀ kejì kò sí wàhálà ń bẹ o ike àṣetọ́ nìkan náà ń bẹ pẹ̀lú kálukú wa tóbi dórí anabi wa Muhammad sallallahu alaihi wasallam bó tilẹ̀ jẹ́ kó lọ́wọ́ bá ti ràn án lọ́wọ́ lórí tiẹ̀ ó wà wá kpóróntù àfi kọ́ lọ́wọ́ sànù wa tọ́ ẹ jẹ́ àkíyèsí ṣèitán tó bá ba tèèyàn jẹ́ tán. kèé dúró tìyàn láyé kò sì tún ní dúró tìyàn lọ́la kìyàmù kò ní dúró tìyàn láyé kò tún ní dúró tìyàn lọ́la kìyàmù. wọ́n yẹn lẹ́dàá ń sọ nínú sọ́rọ́tò Ibrahim wọ́n ní wọ́n kọ́ lè ṣètọ́nù lẹ́mà kúdìyà lámùr inna Allaha wàcàdìkùm wàcàdìl xaq wà wàcàdìkùm fa akhlaftukum. وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم الله أني الشيطان يوم ما صوت بعد جوف عند القيامة lẹ́yìn ìgbà tó ti dájú pọ̀ ní lè má mú wa nínú náà jahannam yóò wá ṣe kúbà ńlá olórí ibú ńlá yóò ṣe kúbà ní ńlá nínú ìyà ńlá fáwọn ẹni tó sori ibú ńlá lọ́jọ́ gbẹ̀ndà kìyàmọ̀ ọjọ́ ńlá ọlọ́run dákun má jáwọ́ sori ibú kótóbà rẹ̀ lọ báyìí lẹ́yìn tó lọ́n ti ṣèdájọ́ tán inna Allaha wa'adakum wa'dal haqq ẹ̀yin èèyàn tẹ́ ẹ bára yín nù jahannama yìí tẹ́ gbàgbé pọ́lọ̀ ti ṣe àdéhùn kan fún yín àdéhùn òdodo wa wa'adtukum èmi náà sì ṣàdéhùn fún yín fa akhlaftukum ṣùgbọ́n èmi yẹ àdéhùn tí mo bá yín ṣe àṣetán ni sọ pé àdéhùn tọ́lọ́ àdéhùn òdodo ni ẹ̀ tẹ́lẹ̀ èmi náà sì ṣàdéhùn fún yín àdéhùn àdéhùn aburú àdéhùn ìbàjẹ́ mo tún yẹ torí pé ṣètọ́ni máa ń sọ fáwọn ẹni tí ó bá mú sórí ibú pé mímí kan ò ní mì tẹlifíṣì bìlíṣì o níta ni kò ṣe lọ́nà níta wàá pè ọ lọ síbi rẹ lórí eré wà àìsè tá a ní ose ní òjò sórí ibú láti máa ṣe tá ní ose tó bá ti jọ́nà wà láwàpọ̀ wà lẹ́nà èmi náà ṣàdéhùn fún yín mo wá yẹ wa ma kana li alaykum min sultan kẹ́sì máa wọ nǹkan kìí fagbára kan mo ní lórí yín tí mo ti wá kó gbogbo yín lẹ́rú báyìí subhanallah ní lágbára kan lé lórí lóòótọ́ náà ni ní ìsìngbà tí ṣètọ́ni máa wọ̀nyàn sórí ibú láyé tó fi sẹ́kẹ̀sẹ̀kẹ̀ bọ́ ẹnìkan lọ́rùn kò sẹ́nìkan tá a rí ike ilé wọn lọ́rùn ó tún ti rẹ́lẹ̀ mú o ó fòkùn sóò lọ́rùn ni o sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ló fi sílẹ̀ lọ́rùn àárí ní lágbára kan lórí yín illa an da'awtukum yàtọ̀ sí pé mo kàn pé yín pípé lásán ni ṣètọ́nù máa pè yín fastajabtum li ẹ̀ bá sìkò jẹ́ ẹ̀ bá sìkò tó fò ẹ̀ sì dá mi lóhùn. tọ́ ẹ ṣe tẹ̀ dáhùn because àfẹ́ dánìkan wọ́n bí àfìjọ hmm, máa wà ń bì tontọ́ pàtàkì ní ká pè ẹ̀yin náà nù ẹ sì jẹ́ wa àbẹ́ẹ̀rí nǹkan mẹ́wọ́n ẹ dá wa lónìí ma ana bi musrikhikum ẹjọ́ yẹ yín mi ò lè ràn yín lọ pẹ̀lú kankan ah! ìjánikulẹ̀ tó tó sí mi ní nǹkan kan tí mo fi lè ràn yín lọ́wọ́ wa ma antum bi musrikhi gbogbo yín náà lápapọ̀ yín ẹ̀ ní nǹkan kan tí ẹ̀yin náà lè fi ràn mí lọ́wọ́ gbogbo yín lápapọ̀ yín ẹ̀yin náà ò ní tẹ́ lè fi ràn mí lọ́wọ́ kí lè bá fi ràn ṣètò ànilọ́ ẹ gbé kó mu tọ́ọ̀ inni kafartu bima ashraktumuni min qabl wàyí o ní báyìí mo ti ṣe kèfèrí sí gbogbo ní tẹ́ fi mi sọ̀rọ̀ ogun sọ́lọ̀ tẹ́lẹ̀ nílé ayé ìgbà yìí làárọ̀ ní ìsìn ń pè wọn pé ẹ tẹ̀lé tèmi tèmi ní ẹ sí ẹ mẹ́tẹ̀lé tọ́lọ̀ tèmi ní ẹ sí ẹ mẹ́tẹ̀lé tọ́lọ̀ ní ìsìn ń gbòdì sọ́gbìn náà kí wọ́n táwọn ti sórí ibú yóò wá sọ pé tọ́ mo ta ìgbàgbọ́ sí gbogbo bẹ́ẹ̀ ti ṣe fi mi sọ̀rọ̀ ogun sọ́lọ̀ inna adh-dhalimina lahum adhabun alim tó ráwọn alábòsí àwọn alábòsí àwọn ọ̀sẹ́bọ tó fẹ́ fi ṣètọ́ni sọ̀rọ̀ ogún fọlọ́ ìyá ẹlẹ́sẹ̀ ìlérò ní ọ̀jẹ̀ yín ẹ má wulẹ̀ dárò ara yín bẹ́ẹ̀ bá lẹ́ dárò àjọ dárò ara wa ọjọ́ bá wa ni ha eléyìí túmọ̀ sí pé síjọ́n là ń retí kó tó di pa afẹ́ gbọ́n sọ́jọ́n là ń retí kó tó di pa àṣẹ tọ́tọ́ yẹ ṣètọ́ni sọ̀rẹ̀ wa o ṣètọ́ni sọ̀rẹ̀ wa lọ́lá ẹlẹ́dàá ti sọ fún anabi sallallahu alaihi wasallam pé fa idha qara'ta al-Qur'ana fasta'id billahi minash shaytanir rajim ní gbogbo ìgbà tó o bá ti kí al-Qur'an máa sádi ọlọ máa sádi ọlọ níbi aburú ṣetán ẹni ẹkọ a'udhu billahi minash shaytanir rajim gbogbo ìgbà tó o bá kí al bákan náà anabi sallallahu alaihi fi kọ́ wa gbogbo ìgbà tá a bá sọ̀kalẹ̀ síbì kan tá à ń bẹ lórí ìrìn tá a sọ̀kalẹ̀ síbì kan bá ń bá ń ti ń sọ síbẹ̀ tà ìsọ̀ síbẹ̀ ká sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tá a bá fi lè wí aburú ò ní ṣe wá títí tá a fi kúrò níbẹ̀. Ànábì sallallahu alaihi kọ́ wa ike ká wí gbólóyìn náà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ láàárọ̀ tóòrùn bá tún wọ̀ ká tún wí bẹ́ẹ̀ yóò máa jẹ́ ìfọ́ àti ààbò fún wa níbi gbogbo aburú àṣetọ́ni lọ́jọ́ yẹn. bákan náà anabi sallallahu alaihi wasallam ó tún kọ́ wa ká máa sádi ọlọ́n níbi aburú àṣetọ́ni àti aburú àwọn nǹkan míì fáwọn ọmọ wa gẹ́gẹ́ bá anabi ti ṣe máa ń ṣe fáwọn ọmọ ọmọ rẹ̀ méjì alhassan àti alhussein wípé òòrè بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة èsì tá a mọ̀ wá di eyín ìkòkò mọ́mọ́ lọ́rùn eyín ò ti jẹ́ wọ́n ní à orí ẹlẹ́gàn fọ́ ọba pàdé àjẹ́ lọ́nà àjẹ́ kú àní gbólóǹtẹ́yìn ó fi máa wá sáré fọ́ máa tẹ́lẹ̀ yìí bá yé wa ẹ jẹ́ wá wo àwọn àpèjúwe kan nínú bá ṣe tán bó ti máa ń da nǹkan rú máwọn èèyàn lójú tí wọ́n gùn lébàjẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n máa gùn tí wọ́n lérò pé dáadáa làwọn ń ṣe. lápèjúwe a rí i pé ní ibi tílẹ̀ mádé lónìí àwọn èèyàn kan bẹ nínú ayé wa yìí tó jẹ́ pé bọ́ làwọn ń ṣe o nǹkan míì tó yàtọ̀ sọ́nà làwọn ń pè wọ́n sì pàkíyèsí wọn tẹ́ ẹ bá ní tí àwọn bàbá yín ṣe tán àfi kúnnù àwọn bàbá yín ò lajú àìlajú ló mú wọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kú ọlọ́run ẹlẹ́dàá wa ti là wá lójú a ti mọ òdodo ipe ọlọ́run tó dá wa nìkan ló yẹ sìn àbùkátà láti gbéjọsìn wa lọ bẹ́lùmí ìṣáájú kó tó di pa àti fọlọ̀ àwọn ọmọ wa sọ pé ẹ á lè á lè tẹ̀lé sẹ́wìn o torí àwa la sulé ayéró hmm, àwa la sulé ayéró torí bá ti ṣe báwọn bàbá wa tí wọ́n ń ṣe wọn àwọn bàbá wa fi yé wa pé níjọ́ta bá ti là ṣe òòṣà yìí má níjọ́ta bá ti là bọ̀ nǹkan yìí má níjọ́ náà ni gbogbo nǹkan dàrú níjọ́ náà ẹni gbogbo ń dá a bá dáwọ́lé òní máa yọrí sí rere má aboyún kan ò ní bí wẹ́rẹ́ má àgàn kan ò sí tọkọ̀ wá àlàbòsùn má gbogbo ètò olú gbogbo ètò àwùjọ yóò dàrú gbogbo nǹkan ò jọra wọn má ẹyẹ ò ké bí ẹyẹ má eku kan sì ní ṣe bí eku má àwọn ò lè gbàkírù rọ ṣẹlẹ̀ lójú wa ha àwọn bàbá wa ìtàwọn bàbá rẹ̀ àlejò parẹ́ inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun orí bákan orí ìlànà kan la bá àwọn bàbá wa orí orí pa wọn náà làwọn sì máa tọ̀ ẹ rí i pé ìṣújú tí ṣètọ́ ni dáàbò àwọn ilé yẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ lọ́tẹ́ sọ bọ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ àwọn bàbá wò sébi ṣe tọ̀ àwọn bàbá wa ń bi tá a bá wọn ibẹ̀ náà làwa náà wà á lè pa ìlànà bàbá wa dì ọmọ àlèyàn ní fọwọ́sí júwe bàbá rẹ̀ ẹ̀rí pé gbogbo orú àwọn nǹkan ó ṣe sábàbí tọ̀pọ̀lọpọ̀ fi nà gbogbo orú àwọn nǹkan ó ṣe sábàbí tọ̀pọ̀lọpọ̀ fi sọnù ẹ̀rí táyìn bá ń pèsè lọ sí di súnà mọ́ nǹkan báyìí báyìí báyìí tá à ń ti ṣe tẹ́lẹ̀ ìsìn náà ni kò sọ́nà ń bẹ́ẹ̀. sunna anabi sallallahu alaihi wasallam ní ẹjẹ àtẹlẹ olórí wa bá wí gbogbo wa pátá la gbọ́dọ̀ tẹ̀lé e sóríire wa in tuti'uhu tahtadu tẹ ẹ bá tẹ̀lé tà anabi ẹ má ẹ rí àṣetọ́nà wa gbé sùjú wa báwọn ẹni tí wọ́n fẹ́ sunna yẹn wọ́n lè pé gbogbo yín náà wọ́n bí níjẹ́ ò lẹ lọ kí o sẹ́fẹ́ sọ pé ẹ máa tó ju bàbá ìmáàmù lẹ lọ ni abẹ́fẹ́ sọ pé ẹ máa kí o tó bàbá tẹ̀ sí o gbogbo kí o tẹ̀ lẹ́yìn kí o ní ìsìn níjẹ́ ò lẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹni tó mọ̀nà látọ̀ bàbá ìmáàmù làwa tẹ̀lé ẹni tó mọ̀nà làwa tọ̀ àwọn bàbá tẹ̀ sí rí wa látẹ̀lé táwọn bàbá wọn bá mọ̀nà ó tó wa kó tẹ́ pàwọ́ àtàwọn tó ara bí ṣètọ́ni ṣe máa ń da ìṣújú bá àwọn èèyàn. àwọn bàbá náà táwọn náà ti ríran rí pé táwọn ń ṣe ọ̀dá o kàkà kí wọ́n sọ pé ẹ má kó bára yín ẹ má kó bá wa o wọ́n sọ pé orí wí orí sọ orí wí orí sọ ọmọ kan wàá dé ní pẹ̀lú ṣòkòtò sọ́rọ́sọ́ wọ́n sọ pé táwọn ń ṣe ọ̀dá kọ̀dá náà ní kọ̀dá ń jẹ ẹ rí ni ẹ rí àwọn kan sọ lónìí wọ́n sọ pé ẹjọ ìwé wo lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìwé wo lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi wọn lọ alukur'ani ẹ kur'ani làwọn á tẹ̀lé o alukur'ani làwọn á dì mọ́ o àwọn ò gbọ́ pé àjásánà ẹ qala sami'tu qala akhbarani qala anba'ani àdéhìí kan wọn gbọ́ òsì sáà fẹ́ fi ṣe ọ̀dájú pọ̀ gbádùn. kí ni a wọn à torí pé tó máa pẹ́ alukur'an á béèrè pé o inú àyàwó tábà lọ́wọ́ àárí àbá nílì yàtọ̀ sí ọ pé akhrajahu al-Bukhari nbola fẹ́ máa wá Bukhari akhrajahu wá lọ Ibn Majah wọ́n lọ ṣé ni àwọn ọ̀wá wọn lọ jìnnà jìnnà mùsùlùmí wo náà ni ò gbogbo tíra yìí nínú àwọn àkọ́kọ́ ẹni tó kọ́ sọ̀rọ̀ kú sọ̀rọ̀ òun náà ni Muammar al-Qaddafi tó sọ lórí Libya rẹ̀ nínú àwọn sọkúsọ rẹ̀ ni ó ń ṣe kútùbà ńjọ kan tóró náà ló sọra rẹ̀ di olùkọ́ wọn gbogbo Libya òun ni lè má mu wa òun náà ní gbogbo ẹ̀ al ó ń ṣe kútùbà bíi ẹ̀ẹ́dì níjọ yẹn ó lóun pe gbogbo yín pé alukurani ní kẹ́ gbàgbọ́ ẹ̀ gbọ́dọ̀ gba súnà kankan gbọ́ lóde onítorí pé tí wọn sọ pé alukurani sura báyìí àyà báyìí àwà àmọ́ tí wọn gbé súnà àdìsí báyìí kìnìkan báyìí bọlẹfẹ wọn bọlẹfẹ wọn wá Bukhari kan lọ bọlẹfẹ wọn wá Muslim kan lọ bọlẹ ìsọkúsọ lásán tẹsí ma pé àwọn olódò kórì tìrì àwọn ọmọ náà ń yọ wọn pọ bí ọ̀dọ̀ tiwa náà tí yẹn máa ń fọ́nbù tí ń parọ́ agbọ́dọ̀ tóbi jama ah, ah, ok agbọ́dọ̀ tóbi Allahu akbar pé olóde orú rẹ̀ sì sẹ́kù láyé. tẹ́bọ́lá náà ló pé wa ma atakum ar-rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo dáná bíi bá mú wá fún yín ẹ dì í mú ẹgbẹ́ mú nítorí bá kọ̀ fún yín ẹ pàdé bóòlù tí wọ́n fẹ́ sọ pé Al-Qur'ani gbọ́dọ̀ yọ àyà ìdáná kò lè ṣe é ṣe láéláé tó ìsújú yẹn ti wá pọ̀ nísìnyí kódà débi pé wọ́n tún ti rẹ́ni máa gbèjà arọ́ wọ́n máa bú àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́ tó ń tẹ̀lé tàn lọ́bi sallallahu alaihi wasallam wọ́n lè ní kẹ́ ṣe islam náà ṣe bukhari wọ́n ń tẹ̀lé kẹ́ ṣe islam wọ́n ṣe hadisi ni wọ́n ń tẹ̀lé la ilaha ojú ọ̀dà ojú ọ̀sẹ̀ bóla tó ama islam náà tí ìbá sá alukur'ani àti sunna àmọ́ kọ́ yà wá lẹ́nu wọ́n ní man jahila shay'an àdáa gbogbo téèyàn bá ti mọ̀ èèyàn máa mú lọ́tà kàkà kí n sọ pé mi ò mọ̀ ẹjọ́ àjọ wá máa rìn èmi ò tún máa kó gbogbo nǹkan mọ̀ mọ̀ níjọ́ tó bá ti wá gbé kàdé tí màá pa ìrápọ̀ ẹ̀pá kìíní ti sọkúsọ lásán ó ló ti jẹ́ sọkúsọ ìwọ́ lọ́ọ́ mà ìwọ́ lọ́ọ́ mà ó tètè sọ pé mà lọ́ wá mà lẹ́yìn náà ẹ̀sìn lélẹ́yìí kìí ṣe lè bàbá wa wọ́n ti ń rọ ẹ̀sìn lélẹ́yìí à pa nǹkan kan rẹ́ ń bẹ̀ ntọ́lọ̀ ń bá parẹ́ ló ti parẹ́ àmọ́ wọ àwọn ò tó bẹ́ẹ̀ ya máa bọ́ ọ́nú jẹ́ ni bákan náà ẹ rí i pé ọ wà nínú àwọn èèyàn náà lónìí tí ó sọ pé mò ń tẹ̀lé súnà súnà anábì ni mò ń tó bá ti yọ ẹ pẹ̀ rálì súnà àmọ́ tí a bá gbéṣẹ́ rẹ̀ sórí àtẹ ẹ a rí torí pé ẹ̀tàn jẹ́ mi ó rí i pé gbogbo èèyàn lò wọ́n ń tẹ̀lé súnà súnà tí wọ́n ń tẹ̀lé òjò wọn tẹ́ súnà tí wọ́n ń tẹ̀lé òjò wọn tí oná mọ́ amúra bíi alò súnà wọn ní ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ náà subhanallah kódà nù dánilẹ́kọ̀ọ́ kan agbọ́pẹ́ sàábì kan wọn lórúkọ rẹ̀ ń jẹ́ Ammar ibnu Yasir òkè tí wàá Ammaru ló ń bẹ lọ́wọ́ sí i òun sọ̀rọ̀ àmárù òun wù Abu Lahab so bẹ́ẹ̀ lẹ́lòmíì rí torí ẹ ẹ wá rí amúnibúni ẹran bí ẹ wọ́n máa sọ pé ẹ òun ṣe bá ń ṣe àwọn ọmọ ìbálòsùn náà lónà alùsùn náà rú èwo ni alùsùn náà rú èwo ni ọ̀fẹ́ ìyàwó nàmbà fáìlì àbẹ́ẹ̀rí sùn náà rọ́ ó ní sùn náà ló ń tẹ̀lé ọkọ̀ ọba kò lọ́ba kúndé jáde àbẹ́rẹ́ rí súnà ti rí ẹ sáwọ owó yín àwọn òkà abú òkà ṣetọ́nù ó ní tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ travel tí mo bá fẹ́ travel òkà yẹn gbọ́dọ̀ wà lọ́wọ́ ó léwu ọ̀nà léwu nàìjíríà ọ̀nà léwu àwọn ajínigbé àwọn adánàdánà àwọn adáràndárà gbogbo wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ téèyàn bá ti dọ́hùn àlùwó lélẹ́yìí àlùkì lélẹ́yìí. ókè kí làlùwó lè ṣe lẹ́gbẹ̀ẹ́ n'i tó gbébọn kò dúró gbẹ́jọ́ lọ. sọ ìwọ súnmọ́ lóbìnrin gbá látọ̀ ọ̀kan lòun ti ti máa yìnbọn. sọ eléyìí túmọ̀ sí pé tá bá ń tẹ̀lé àtẹ̀lé lódodo. ń ṣe ìyàwó rẹ̀ wá ń ná kánù. yẹ́sẹ̀ pọ̀ bá ìyàwó rajà wá ìyàwó ń wọkọ̀ alájàpá láti Ṣakí Kánò sẹ́rí pé ìrìn ń dìnnà díẹ̀ ìyàwó wa sọ pé mo fẹ́ dé Kánò ọkọ ní dáadáa lẹ́ẹ̀dì àbẹ́rẹ́ alùsùn náà bá tòó túmọ̀ sí pé súnà yẹn kò ṣe dáadáa kò ṣe dáadáa bákan náà sọ pé kí lọ́wọ́ à ń bẹ̀ kí lọ́wọ́ à ń bẹ̀ kóbìnrin náà kí lọ́wọ́ à ń bẹ̀ kọ́ Sebi kọ́ máa gán mọ́tò ni àṣetán náà sọ fún pé bẹ́ẹ̀ ni àwọn obìnrin ma gun ràkúnmí láyé ànábì ọ ràkúnmí ó dàbí ọkọ̀ góńgóró sẹ́mi jọra wọn ewu tó wà nínú ọkọ̀ góńgóró ẹ̀ lọ́wọ́ àánú ọkọ̀ lọ́wọ́ lórí ràkúnmí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ọkọ̀ góńgóró tó gùn yẹn nine eleven ibẹ̀ ló ti lóyún àwọn ah, ṣé nǹkan ń ṣe àwọn ni wọ́n dára àwọn olóhùn pé nǹkan ń ṣe àwọn ṣe tọ́ nìyẹn o àà ṣé ajẹ́pọ̀ àwọn làwọn ń ṣe nǹkan wọ́n kàn ráyọ̀ ìyá mu ni lóru gànjọ́ ìyá bá di pé ń gbòó délé ní máa ń sáré pé ọkọ̀ náà tuntun mọ̀ ká má bàa mẹ́ni tọ́mọjọ́ máa rẹ̀ àbẹ́rẹ́ rí i pé nǹkan sí nǹkan yá tọ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tó máa sọ fún pé ẹlẹ́ntẹ̀lé súnà nígbà tá a fi wọlé arísọ́ dé kínní kan mókè ó ní ṣe ṣírùkù alẹ́lẹ́ ó kéke ṣe ṣírùkù súnà ni <laughs> ó nígbà tí o ti ṣe pé à ń pe Ògún à ń pe Ṣàngó òye ti pa à ń bọ Èṣù pé gbogbo orí eléyìí náà aburú ni àbí kí ni bẹ pé nǹkan tá a kan fi fi bẹ́ẹ̀ ni pé tó lè bá dé yọ̀ọ̀kan máa para lójú kan náà tá a fi dé ni wọ́n ní alùsùnà lẹ́yìn bàbá ó ní and then what subhanallah alazim àmọ́ wa fi rọ́ àmọ́ fi sèkẹ́wọ́ nígbà táwọn ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ̀ táàfẹ́ tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ẹlòmíì ní ìsìn tí wọ́n bá ṣàlàyé fún un pé ẹ̀sìn ọlọ́run ni o nǹkan báyìí lọ́lọ́run ṣe lé wọ nǹkan báyìí ni ò ṣe lé wọ yọ́n á sọ pé ǹjẹ́ ń pè lé wọ àwọn bàbá bàbá wa lẹ̀ yìí gbogbo wọn sọ pọ́tọ́ òkè táwa làwọn bàbá bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ àwọn táwa ni bàbá bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ti tí wọ́n sọ tó ti takùtà ọlọ́run tó ti takùtà ànábì owó wa sọ pé ń táwọn gbogbo àwọn àgbàlagbà bá rí pọ́tọ́ yóò tẹ̀tọ́ náà ní lọ́dọ̀ lọ torí òun ọlọ́run lóhun èèyàn ẹgbẹ́ sọkúsọ bóòlù òun ọlọ́run ṣe fẹ́ jóhun èèyàn ara àwọn àṣàkáṣà ni ọ̀ ṣetán yóò rúyàn lójú yóò ṣe rọ yóò ṣe lọ́sọ̀ fún yàn bẹ́ẹ̀ náà ni ọ̀nbẹ nínú àwọn èèyàn tó yẹ pé gbogbo nǹkan tó bá já sí ṣe ó ṣẹlẹ̀ gbọ́wọ́ ìyàwó wọn ìgbà tí ìgbàmú ni o yóò lu ìyàwó bí bí bí ntí ọ̀dà ọ̀pọ̀ ẹ̀mọ́yé wọn wọ́n bá àwọn ìyàwó wọn gbé ní ìbágbé ọ̀tá wọ́n fúnlẹ̀ mọ́ àwọn ìyàwó kọjá sísọ. So gbogbo nǹkan tí òtó ń téèyàn fi kọ obìnrin lẹ̀ ó lè kọ́ lẹ̀ àìmáyé tẹ́gbó lè payàwó tìtọ́dún kan ó lè pa tìtọ́dún méjì kọ̀kọ́ lẹ̀ kákó ti kọ́ lẹ̀ kò sì dín mú bí ìyàwó kó wọn mọ̀ kó ń lọ́kọ tẹ́wọ́n á sọ̀rọ̀ yóò sọ pé after all ń bọ̀ ló ń ti sẹ́lọ̀ ní ti ṣètò àníṣe lọ́sọ̀ fún un ó kèta lọ́wọ́ á sọ fún yín tó lọ́wọ́ afẹjọ́ mi sùn àwọn nǹkan yẹn yóò máa yóò máa fi ṣèkẹ́wọ́ níbi àti fìyà jẹ ẹni ẹlẹ́ni nǹkan tó yẹ kó ìwọ gan ò lè gbà fọ́mà rẹ ó lè gbà kó serú rẹ sábúrò àbáǹtì rẹ tí ló bá ń ṣẹlẹ̀ sí mami rẹ lọ́dọ̀ bàbá rẹ ọ̀ dà sí i ó lè ṣe jẹ́ tó bá jẹ́ pọ́ ọmọ ọlọ́mọ ni láà máa fìyà jẹ nígbà tó sì fẹ́ ọ ṣàfihàn pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ó lo àwọn èèyàn lóríṣiríṣi wọ́n bọ́ ọdọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n á fọmọ fún ọ ìgbà náà lọ́wọ́ á di pé ọkọ ọjọ́ kan àyà iná ló fi ń ṣe tiẹ̀ lójoojúmọ́ sábà wá sọ̀rọ̀ ọ wá sọ pé kí ló ṣe tó fi sẹ́lọ̀ ní ti ṣètò ọ̀nà ìṣe lọ́sọ̀ fún ọ. ẹ̀rẹ́ ni tó ṣe pé kò sí sábàbí kankan eléyìí tá a lè rí gbámú tí ó sì kọ ìyàwó lẹ̀ kí ló ṣe tó fi kọ́ lẹ̀ òun kọ́ lẹ̀ náà àti pé pàápàá gan ebi wọn sọ pé nínú òfin Ọlọ́run wọn èyí bíyàn léèrè nípa ntọ́fà tó fi kọ ìyàwó rẹ̀ lẹ̀ ní ti ṣètò ọ̀nà ìṣe ń ru lójú ni bẹ́ẹ̀ni wọn ebi yàn léèrè nípa ntọ́fà tó fi kọ̀yàwó rẹ̀ ṣùgbọ́n tí ká wá kọ̀ wọ́n kọ̀ púpọ̀ ni kọ̀yé ká máa kọ̀ wọ́n kọ̀ púpọ̀. ó ló ti mi rí ẹgbọ́rọ̀ o àwọn ọmọ rẹ̀ náà nǹkan ẹ̀kọ́ ọmọ náà sùn yàn rí kéèyàn kó wọn dànù. sọ ẹni tó sú ọ rí yẹn òun náà tó bí àwọn ọmọ tó wa فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọlọ́ni ẹ bá wọn ìyàwó yín gbé o tọ́nà tó dáa tẹ́ ń bá tiẹ̀ ń kórìíra wọn ó sì sì kẹ́ kórìíra yẹn kọ́nà wọn wá forí tọ́pọ̀ sí la ìyàwó tá a kórìíra tá a fẹ́ rí ọlọ́mọ bíi ma tá a fẹ́ kí wọ́n máa pè má wa ìyàwó tá a kórìíra tá a fẹ́ rí ọlọ́mọ bíi ma ti ń sànù wa yìí ìyàwó tá a kórìíra tá a fẹ́ rí òun náà mà lẹni tó ṣe pé ó ṣe sábàbí tá a fi rẹni sànù ọláyé sẹ́yìn lọkọ lágbájá à èmi ni àyè ti di àfẹnìkan sẹma àmọlá apẹ ìjọkọ lágbájá ẹ̀yìn ẹ wá gba contract yẹn ìyàwó tó sì fẹ́ rí torí ní alimami mẹkẹtìr rahimahullah wọn ní kì í ṣe torí ìfẹ́ làwọn obìnrin ṣe máa pẹ́ lọ́dọ̀ kì í fẹ́ nìkan ní máa nínú nǹkan tí wọ́n máa ń wò máa wọn lára òun náà lọ́mọ tí wọ́n bí nínú tí wọ́n máa ń wò máa wọn lára òun náà ní bí wà wọn ti ṣe dà nínú tí wọ́n máa ń wò máa wọn lára òun náà ní bí wọ́n ti ṣe jó ń fìtínà wọ́n wò kó ń fìtínà ni òní kọ̀ torí pé ta ni ó lè ṣe sùúrù fún fìtínà yìí àfi bàbá ìmáàmù bàbá ìmáàmù láti wà. so torí ìdílé yìí nǹkan kan náà wọ́n ó ti yẹ kí wọn náà rí nǹkan kan tó wọ̀ mọ́yàwó rẹ̀ la lóṣù pé wọ́n fẹ́ wọn tọ́ wọn wò kọ̀ wọ́n á lẹ̀ ìsìláàmù ọ̀farama tí wọn ò mọ̀ tẹ́lẹ̀ náà pé tá a bá fi obìnrin ọjọ́ kan ń bọ̀ tí ó sú wa tá a ṣe sùúrù fúnra ni wọn náà ṣe sú wọn náà ṣe sùúrù fún ọ ni torí ọkùnrin fáàrí wọn ti pọ̀ jù wọn mọ táwọn náà wọn bí ìwọ náà ó <laughs> dàbí eh, ìwádìí pé àmàlà tí yorùbá máa jẹ ní ojúmọ́ yìí náà ẹnìjọ́ yẹ kó lè jẹ àmàlà láàárọ̀ ó lè jẹ lọ́sàn-án ó lè jẹ lálẹ́ ó bá dijọ́ kan ká àmàlà lásán gbàtà sílẹ̀wọ̀n lọ́sùnjọ́ kan náà ni tó bẹ́ẹ̀ náà lọ́kọ bẹ́ẹ̀ náà níyàwó kálukú ó ṣe sùúrù fúnra wọn ni àmọ́ kí mi àwọn máa ti torí ọkùnrin ni mí ọkùnrin ni mí ọkùnrin ni mí ńlẹ́lẹ́ ìdánù ńgbẹ́lẹ́ ìdánù ńgbẹ́lẹ́ ìdánù láì ṣerúkú gbogbo àwọn ọ̀wà tí ọ̀dà ni ok tí wọ́n bá ti fi sẹ́nìkan rí nílé tí ọ̀mà àbúrú tó wà mbẹ̀ bí ká pé àbúrò tiẹ̀ náà ó fi máa mẹ́rin sílé ọkọ ọkọ tiẹ̀ náà wàá gbàdà nù bó lẹ́sẹ̀ gbogbo dọ́tọ̀ bá ti wá family house kú dídé àbọ̀dá mi ẹ wálé wa lónìí èwo nílé mo mí nìpele bá mi tẹ́lẹ̀ bá mi nílé tiẹ̀ àbòtí ẹ̀mẹ̀lì tó ń sọ lẹ́nu aburú dé àǹbanújẹ́ ọ̀tún sọ pé mo wá bá yín lé ìwọ lé rẹ lé fámìlì ó rí i pé ọmọ àdùn ọ ìwọ náà tó bá ti bẹ́ẹ̀ fún ìyàwó rẹ ilé ẹnìkan ló náà lọ ilé àwọn bàbá tiẹ̀ náà sẹ́yìn ọ̀mà pé látàrí ipa afẹ́yàwó àti ìyàwó mú a ṣe sùúrù fún ìyàwó àwa náà ò rí ọ̀pọ̀lọpọ̀ orí gbà lọ́dọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ orí àánú làwa náà gbà lọ́dọ̀lọ́ nítorí sùúrù àmọ́ tí mo bá sọ pé ọ̀tẹ́ mi lọ́rùn mi lè gbagba kúgbà ẹni kí wọ́n lè fi lọ́kọ́ lọ mí kò sí wàhálà kò sí wàhálà bí wọn náà ṣe o lè padà gbà á ẹjẹ àkíyèsí àárín yẹn dáadáa bákan náà a rí i pé káka máa kọyàwó lẹ ká máa kọyàwó lẹ kò ése tọ́da o kò ése tọ́da pàápàá níbi kan wọ́n ti sọ fún mi pé ètò burú jù pé àwọn alùsùn náà àwọn ni máa kọyàwó jù. wọn nígbà ti gbọ́ fífi òye pé ọkùnrin ọba ti sọ ti sọ náà nù ókè kò sí wàhálà mọ padà bọ ẹ ọkọ déta ni ọ ẹ ṣé wọn náà ni ó lé mi náà ni bẹ̀rẹ̀ sí ka ìdá rẹ láì sí náírà ń kóbò wọn láì wà burúkú ni ọwọ yà wò ọwọ abá pọnjú pàdé ńbẹ tó fídíà náà láyé tọ́ọ̀mù akóbìnrin lẹ fà fà fà so ẹ jẹ́ ká lọ fi sùúrù kan rọ̀ wá ẹ̀yin tẹ́ gbẹ́sìn yìí ẹ̀yin ló yẹ kẹ́ fi sáàpù lílẹ̀ jù tọ́ba ti kàràǹgídá tágbára ọ̀ká máa ń di kó ṣe sábà bí kú rẹ̀ àbó náà ṣe sábà bí kú rẹ̀ kálukú lè máa lọ rẹ̀ àmọ́ ó sì ṣe fi yán má kí ni kí ni túmọ̀ tó so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi ẹlòmíì ti kọ̀ ìyàwó rẹ̀ lẹ́nu ìsìn tí ń wò pé kọ́dà kò sẹ́ni tó lè sọ insha allah wọ́n láwọn ṣàtúnṣe lónìí ẹ dáhùn wọ́n ní insha allah so obìnrin náà kọ́ máa ṣàgídí kọ́ máa tanra rẹ̀ jẹ́ o àwọn kan ti pọ́ ti dọdún márùn wọn á padà dé lónìí pé ń bo ni wọ́n tiẹ̀ wá tiẹ̀ ẹ á tún fẹ́ pé ìgbìyàn so ni pé kí ni kò sí kí ni tara pẹ́rù rẹ̀ jẹ́jẹ́ kó pẹ́ fọlọ́ kọ́ tẹ̀lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wàá nínú bí ṣètò àná ti ṣe máa dà nǹkan rúmọ àwọn èèyàn lójú ni pé wọ́n máa ń nálé olóògùn wọ́n máa ń sóògùn òfò ṣàṣeyàn ní òlà àfà àfà tí ń bá ṣe yẹn ń wò àfà tí ń bá pọwọ́ dà ṣàṣeyàn ní òní babaláwo tí máa lọ bá kódà o ebi mùsùlùmí làwọn màá sì ṣe pé lẹ́yìn tá a ti rọ́nà tá a lè bá wà lìjẹ́ náà àwa fẹ́ fi gba pààrọ̀ kọ́lọ̀ má jẹ́ ká forí rẹ̀ sí wa gba pààrọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní man ata arrafan fasa'ahu an shay'in fasaddaqa faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá lọ bọ́ ìyàwó ká bá bilé tó ń sìn wá dọ́ lóhùn tó sì gbàgbọ́ pé ó ṣe wí náà ni ó ti ṣe kèfèrí sí tọ́lọ̀ sọ̀fà nàbì Muhammad sallallahu alaihi wasallam èèyàn di kèfèrí nù. àwọn lọ́lé oníyàwó àmọ́ lọ́lé àwọn alágbègbà àmọ́ lọ́lé àwọn babaláwo kìí sojú àná àwa mùsùlùmí kò sẹ́ni tí wàá lè dé bá kò sẹ́ni tí pọ́njú ò lè bá nínú ilé ayé. àmọ́ ojú ọ̀nà tá a máa fi wójú tún fún ṣòro wa ó yàtọ̀ síra wọn ẹ má jà wá ojú ọ̀nà àti wá fún wa gbọ́ ọ̀nà tọ́takùtà ọlọ́run tọ́takùtà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú ìṣújú tí ni máa ń lò fáwọn èèyàn tí máa ń lọ lé ológun wọn yẹn ó náà ní kí ẹ bá bá bú lóhùn nǹkan ò tábìlì parun ti ń bẹ́ ńlẹ̀ kú ò láti ò òkúkú gbé ká mórí wá ká mọ́rùn wá. sọ ìdínà tábìlì pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀bánilọ́kànjẹ́ o wọ́n ń aláwo wọ́n ń àwọn àfáà ẹnìkan sọ pé ẹ ọ̀dọ̀ àwọn àfáà mọ́ lọ àwọn náà ni wọ́n ṣe nǹkan fún mi babaláwo ni wọ́n pè wọ́n láǹfààní nítorí pé nínú gbólóǹtì Yorùbá ń lò tọ́ ẹ pé tẹ̀ ń bá ń wá túmọ̀ rẹ̀ babaláwo náà ní túmọ̀ sí lọ́pọ̀lọpọ̀ nínú bí wọ́n ṣe ń lò ó náà làáfà àfà túmọ̀ sí babaláwo lọ́dọ̀ yorùbá àfà wo náà ní sábà tẹ̀yàn rìn àfà wo ní èsè jálàbì àfà wo ní ibà wọn gúnṣẹ́ tí wọ́n mú èpo ọ̀bọ̀ ewé àti òfòlé obì àbàtà yẹn kan wọ́n pò mọ́ra wọn fún wọn náà wọ́n tọ́ òun fi ń wẹ̀ ikọ́dọ̀ àfà ló ti wá pọ̀fọ̀ báyìí sí àfà wo ní pọ̀fọ̀ nínú àwọn babaláwo kò sí tọ́ba sì dàbí irọ́ ìwé nákẹ́lì rẹ̀ gbé wa kárì torí pé nínú ìwé nákẹ́lì rẹ̀ ẹ̀ka débi tí wọ́n sọ pé ìkíní yìí ó du fábà látẹ̀sí ẹ̀fun láàfin tẹ̀ kí àwọn babaláwo náà ṣe iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe ìdí nu tó ọmọ sọ pé ẹ̀sìn kìí ti le jù o àwọn àfáàbí kìí ti wà tá à ń ń ṣèpàdé ṣègùn o mo rò pé yé hmm, pé àwọn èsè rú wọn àìsè irú wọn ó kọ wákàn lè papọ̀ àìsè irú wọn. wọ́n lè sọ ike odù báyìí oṣù lẹ́ẹ̀fì tẹ́ ẹ bá ti wá tẹ̀tẹ̀ ẹ máa pọ̀fọ̀ báyìí sí i bó ṣe wà nù àwọn tí wọn láwọn ń sàfàn ńgbà tó ń bá wa pọ̀fọ̀ tán lágbọn wọn fẹ́ẹ́ fi bá ti ara wọn jẹ ni wọn kì í tàbá tí àdá ti pẹ̀lú ọkọ̀ èyí táwọn bá láwọn fẹ́ẹ́ fi tún téèyàn sí wọn kì í lù láàfin sí pẹ̀lú ọkọ̀ líláàfin àtọkọ ṣe pàdé tàbá tí àdá àtọkọ ṣe jọrẹ ẹ̀yin lẹ́sìn jẹ́ wọ́n tán o ẹ bá pé lọ́nà wò ibẹ̀ ẹ̀yin lẹ́ ń ná sọ́ọ̀bù wọn ẹ̀yin lẹ́ ń ná sọ́ọ̀bù àwọn babaláwo ẹ̀yin lẹ́ jẹ́ wọ́n tán tí babaláwo kan bá wọ̀ lẹ́yìn tọ́jẹ́ baba alákòókò ọ̀ràn baba ẹlẹ́ni wàhálà baba alátẹlẹwọ́ fìtínà ilé rẹ́díò náà kọ́kọ́ gbà lọ ẹfọ àmójúbà gbogbo èrò saki o ẹfọ àmójúbà bàbá bàbá tá a ti ń retí bàbá ń bọ̀ o wọn ní gbogbo nǹkan táwọn bá àwọn tẹ́ fi sara yìí láǹfààní ara saki ọ̀wọ́ á dáǹfààní rẹ̀ báyìí ẹ bàbá wọn bàbá èwo ni bàbá ọ̀rẹ́ <laughs> so ẹni pé lé rédíò ló polówó ọjà fóun ọjà tí yóò sì tà òun lẹ́yìn ọlọ́ọ̀ba kàkà kẹ́yìn náà lọ lé rédíò kẹ́ lọ polówó ọjà tí náà so òun mọ̀ pé lé rédíò ló jọjọ ọ̀tà agúnmu òwò nílé rédíò ẹ̀yin ó sì lọ bó ń pè wọ́n la wá gbájọ́ bí ọ̀tá tó báyìí kó náà fẹ́ kankan sínú atẹ́gùn ni pé yóò mú iwá tú láti irọ́ lásán eléyìí túmọ̀ sí ká ẹ̀yin lẹ́yìn tí wọ́n tán torí ẹ̀yin lẹ́yìn ná ṣọ́ọ̀pù wọn tẹ́ ẹ bá ti pa wọ́n tì ètò káfíńtà yóò padà sí di àǹkálí ètò ọkọ mẹ́kù ẹ bá pé òun náà bá wọn wò bóyá kranṣáàpì ló gé ni àbí kí ni sọ́ra ni ẹjọ́ bá ti kọ́ kí ó dán kò tún gbọ́dọ̀ sí ẹ̀ma ṣé yóò sì jìyà lẹ́yìn ìjọba oṣù jẹ́ mbẹ́ o. wọ́n ní nínú tíṣetọ́ ni tuntun lọ́sọ̀ fáwọn èèyàn ni pé àwọn kówó láti ta kí n bì báyìí àwọn asan sí àkáǹtì ta ní ní níkì á wà lọ withdraw owó yẹn ní níkì á san pé a fi fẹ́ gba franc CFA sáhùwàlálà so a ti máa pé tá a bá ti dé níkì ń bẹ̀ yẹn owó yẹn ó ti rú gbọ́gbọ́ ju iye tí a san lọ a tún á da padà sí nàìjà káyipé one million la fi ṣe pẹ̀lú transaction yẹn pẹ̀lú iye tá a gbà wá tá a bá tún tẹ sí náírà yóò ti di one point one wọ́n ló pé ó pé ju gbogbo a máa lọ kọ́kọ́ fàyàwọ́ a máa kó ráìsì a máa fira ẹni jìyà eléyìí ọkàn lọ ní pàdédé sí kàńdá lọ nìkí ó sì gbowó ó sì tún padà wálé bọ́lá alọ́kábọ̀ alọ́kábọ̀ ní sẹ́ẹ̀tì wa ní eléyìí rìbá ni o rìbá ni lábẹ́ òfin ọlọ́kí ni a torí pé àníyàn rẹ purposely nígbàdá nìkan béèrè láti saki ó pè ó ní àti saki mo ti pè ó ní béèrè á béèrè tó á béèrè tani kò tó ní áà mo ní áà bá o <laughs> torí ẹ lẹ́yìn ọ̀sẹ̀ bísíǹnẹ̀sì o. nígbà tí ṣètọ́nù fi ṣe lọ́sọ̀ fún wa ni pé kí ni bẹ́ẹ̀nbẹ́ ebi wà kàn kó o sàn o sì lọ withdraw rẹ̀ ok o withdraw rẹ̀ pọ̀ fẹ́ náà lọ ọ̀nà sẹ́kù ló ń kó bọ̀ wálé ọkàn gbowó bó ṣe gbà kán o sì tún ọ bọ̀ <laughs> o tún alódù o tún sọ di náírà o tún tún sọ eléyìí ọgbọ́n máa pé náà là ń sọ tó inú tí ṣètò ọ̀nì tó ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni ẹlòmíì ti fi ló burúkú láì mọ̀ kọ́ràn burúkú ló da so ẹni tí máa ń ṣerú ẹ̀ kó tú bá kọ́ jáwọ́ bẹ̀ ẹni tí ń ṣe ẹ pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́ mà à ń bẹ lọ́nkọ́lọ́ ọ̀fọ̀ yìí tọ́ فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ìwọ ọmọ tẹ́lẹ̀ owó rẹ̀ máa ná lọ àmọ́ má parí sí díẹ̀ nù ẹni tó ti mà tẹ́lẹ̀ ẹni tó ti mà tẹ́lẹ̀ so òun tiẹ̀ ojú owó rẹ̀ nìkan ni ọ̀tọ̀ sí o ojú owó rẹ̀ ni ọ̀tàn ni ọ̀tọ̀ sí torí ẹ̀ fẹ̀yìn tuntun fẹ̀lẹ̀kùn rúùsù amúhàlìkùn látọ̀gbìlẹ̀múnà látọ̀gbìlẹ̀múnà ẹni tó ti mà tẹ́lẹ̀ ojú owó rẹ̀ nìkan ni ọ̀tọ̀ sí o gbogbo èlé èlé òun kò ní tọ́ sí o ọmọ pé one million ló fi bẹ̀rẹ̀ rẹ̀ owó ti di two million one million rẹ̀ bá ní fàfi kọ́ wọ́nà láti bọ́ mbẹ́ bó láti bọ́ àwọn àdúgbò tí ò nílé gbẹ́ ọlọ́kọ́lé gbẹ́ gbogbogbò fún wa ibi tí ìjọba gbẹ́ gọ́tà dé tómi òfin rọ́nà lọ ọgbà pàmíṣàn wọ́n tún máa wà mú ọ bí wọ́n fẹ́ parí gọ́tà yẹn ọgbẹ́ títí tó fi wọ́dọ̀ kò sí láàdá kò sí láàdá ọkàn jìyà lọ jìyà bọ̀ lẹ́yìn tó dé tí kàdá ń bẹ̀ ìdí ó di pákó. tọ́ wọn ni nínú ìṣújú tí ṣètọ́ni tún lò fáwọn èèyàn òun náà ni àwọn tí wọ́n ń ṣe rúkúyà tí wọ́n láwọn ń ṣe ọ̀pẹ́bọ̀n kò sí tàbí dùgbọ́n pé àwọn ọ̀nà wà tánàbí sallallahu alaihi wasallam ń tọ́lá kalẹ̀ fún wa láti fi máa tọ́jú àwọn àárẹ̀ eléyìí tó ṣe pé tá a bá lò ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi máa bá wa sògùn ọ̀pọ̀lọpọ̀ tí máa ń dà wá láàmú al-imam ibn al-qayyim rahimahullah nínú díẹ̀ lẹ́kẹrin nínú tírà àwọn zadul ma'ad wọ́n di ìdí sàlàyé léyìí ṣùgbọ́n tá a bá wo ojú ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ tán láwọn ṣe tibbun nabawi táwọn ń gbà ṣe ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tibun ṣàbí ni kì í ṣe tibun nàbàwí ìtọ́jú aláàárẹ̀ gbọ̀nà bílẹ̀ ni kì í ṣe gbọ̀nà tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ pé ń tẹ̀sẹ̀ ní tibun ṣàbí kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n tẹ bá pè ní tibun nàbàwí tó sì wàá jẹ́ pé majority ń tọ́ wà ń bẹ̀ kì í ṣe nàbàwí ẹ̀ ti pa ọ́ ntí ṣètọ́ni wa lò ní pé àà kìnnìún bẹ́ẹ̀ mẹ́ ṣe bí gbogbo ẹ̀ náà abẹ́tù sọ̀gá zaitu zaitun àwọn náà ti tún sàwọn míì náà tọ́jú àwọn náà la mú wa la dálẹ̀ tó gbogbo ẹ̀ náà jọra àwọn asápè nàbàwí nàbàwí náà ni kọ́ nàbàwí o ètò jẹ́ nàbàwí ẹ̀pẹ́ nàbàwí ètò jẹ́ sàbí ẹ̀pẹ́ sàbí nílẹ̀ Lárúbáwá wà wọ́n ń pè ní tibbun sàbí kódà àwọn tó ti advance gidigidi dictionary ìtọ́jú aláàárẹ̀ gba ọ̀nà tébùnbẹ̀dì ìtọ́jú aláàárẹ̀ lọ́nà tí èsì gbàlódé tòlóyìnbó gbogbo eléyìí náà yìí náà lè lọ nínú rẹ̀ lópin ìgbà táwọn nǹkan tán ṣàlàyé sínú rẹ̀ pé ẹ lè lò fáàrẹ̀ báyìí fáàrẹ̀ báyìí àwọn nǹkan tẹ́ lè rí láwùjọ wa ni kò sì ní ahọ́n túnú kò láǹ pọ̀pọ̀ nínú ọwọ́ pé tí nǹkan kan báyìí bá ń ṣe ọ́ tẹ́ bá wéwé báyìí tẹ́ bá gbó tálà rẹ̀ bá mu inṣàlá yọ gbádùn ṣe wọ́n wá ní pébùn nàbàwí nínú ká sọ fún ẹni tó wá bá wa wípé o ìwọ yìí o òun bùkátà láti wá àtọ ọkùnrin wa àtọ ọkùnrin báwo pébùn nàbàwí wò nù ṣé ẹ̀yin gbọ́rú ẹ̀rù à eléyìí ṣe pébùn nàbàwí o ńgbà tóbìnrin tí wọ́n á gbé tọ̀ ẹ́ òun ò tí ì lọ́kọ òun ò tí ì ní kíní bá dúró dìgbà tó ń bá tó lọ́kọ wọ́n ní à wọ́n á gbọ́dọ̀ ṣe kíní ọ̀jẹ̀ntì ni urgently báwọn wọn á sọ pé à kéé màsí kọ́ lọ́ọ́ mú wa núgo ókè bó wa ni àwọn bá gbé síbẹ̀ ni ẹ pẹ̀lú kéènì lọ́nà zìá a'udhu billahi minash shaitanir rajim. sẹ́wọ̀n káwọn eléyìí ń ba iṣẹ́ ẹni tí ń ṣe irú ìtọ́jú yẹn eléyìí tọ́ da wọ́n ń bàjẹ́ ni. sọ agbọ́dọ̀ kíyèsí gbogbo nǹkan tá à ń bá ń ṣe. a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti pàwọ́ gangan lára àjànú là ń lò ìwọ lọ fẹ́ máa gbọ́n àlìjánu kò lára àwọn èèyàn alálìjánu sì ni wọ́ sọ agbọ́dọ̀ sọ̀rọ̀ fún gbogbo eléyìí ó ní à ẹ àlìjánu yẹn dàmùkà yá ìfò làǹkè ó ní dàmùkà ó ní a máa ń lọ́rọ̀ pẹ̀lú rẹ̀ lóru ojoojúmọ́ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ kí ni eré kí ajá ń bẹ́ kùn sí so kọ́mọ lọ jẹ́ pé ìwọ ọlọ́ọ̀fẹ́ tọ́jú èèyàn gbọ́ ojú ọ̀nà tànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́wọ́ máa ṣe ń tọ́ta kó ta nábì ló kọ́ pé tí wọ́n ń ṣe bù ẹlòmíì kuma ní ń tọ́bani lọ́kàn jẹ́ jálà bí gàgàgàgà làwọn náà ń ṣe tí wọ́n ń pè ní tébọ́n nàbàwí sẹ́jà kíyè sára kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ bá wa tún àwùjọ wa sí wọ́n ti ń tẹ̀mí laago lóríṣiríṣi pásítọ̀ tuntun ó ti tó bá náà ó ti tó bá àwọn ará saki ìfẹ́ gbọ́rọ̀ tọ́pọ̀ ó ti tó bá wọn tó torí délé kò sí wàhálà ọwọ́ wọn bá tá a sọ ọlọ́wọ́n bó fòrè sí i ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn òròyìn rẹ̀ tó ga jù kọ́ kó túbọ̀ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ ràn wá lọ lórí àti máa fi sáàmbá ń gbọ́yé sí wa kó lè wá jìnnà sí gbogbo kọ̀dá kò tọ́ kọ́lọ́n ọba kó jẹ́ kí dáadáa kọ́ra ìjókòó láwùjọ wa iṣẹ́ ìṣe oníkálukú ọlọ́run kó fa àlùbáríkà sí ọmọ oníkálukú ọlọ́run kó sìn wọn lálẹ́ àlùbáríkà ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún aláyé kó yẹ́ àmà subhanahu wa ta'ala wa bihamdik. أشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب إليك ní ìparí kó tó di pé wọn àfòfin ní sọ̀rọ̀ sílẹ̀ ní ìgbà tí rọmọgán náà bọ̀ rọmọgán náà tó lọ yìí ètò kan wà tí a ṣe nílé rédíò kan lógun mẹ́sàn nípa ìpalẹ̀mọ́ fún rọmọgán so ó wá dá lórí bá a ti ṣe pín ogún nínú ẹ̀sìn Islam so níjọ́ yẹn a fi ìbéèrè sórí afẹ́fẹ́ àwa ní gbogbo ẹni tó bá máa dáhùn rẹ̀ kọ́ dáhùn gbogbo ẹni tó bá sì dáhùn á lẹ́bùn so ní ojú ọ̀nà àti ti àwọn èèyàn lójú kòkòrò pé kí wọ́n wá máa yìí nítorí pé màá nípa bí wọ́n ṣe pín ogún òun náà ní màá tán pé ọ̀nì máa alákọ̀ọ́kọ́ tí ọ̀kọ́ sápò láwùjọ mi èèyàn débi pé èèyàn méjì wọ́n lè ṣèyapa nípa bá pín ogún ẹyọ kan tí wọn ò ní rẹ́ni kẹta tí wọ́n lájà láàrin wọn. so ìbéèrè tá a wá sí yẹn náà ni pé ìgbà wo lobìnrin máa jẹ ogún gbogbo tọkọ bá fi sílẹ̀ sáyé kò jù bá ń lọ. so ìbéèrè yìí ààrẹ ni dáhùn ààrẹ ni dáhùn. so ẹnìkan bá pè ó lè ní bàbá ẹ dákun ẹ sọ fún mi ìní sọ bó ní ṣe sọ so ó gbìyànjú láti wá dáhùn rẹ̀ wá ni so ńgbọ ya asá bẹ̀rẹ̀ sí ní ìtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí àtàkì láti saki wọ́n pè ìdáhùn rẹ̀ ni kò é ṣe ìdáhùn rẹ̀ ni kò é ṣe ọ̀rọ̀ ẹ sọ fún àní sọ tọlọ́n bá sí ìrànlọ́wọ́ ńjọ kan lẹ́yìn tí wọ́n bá pè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ìyànjú bá ń já sọ́nà ìyànjú bá ń já sọ́nà lọ́ba já sọ́nà gàràgà so láti sàkínbì so láti rẹ́ni tó dáhùn so adúpẹ́ fọlọ́ so a ti ní kí wọ́n kéde pétọ́ ìdáhùn rẹ̀ ti wáyé láti sàkí o kẹ́nìkan máa wulẹ̀ yọra rẹ̀ lẹ́nu máa o ẹni tó bá fẹ́ máa dáhùn rẹ̀ sàkí ni ọ lọ o kọ́ lọ béèrè lọ́dọ̀ ẹ̀ tó dáhùn o so àwọn àtàjọ ń pe gẹ́gẹ́ bá a ti ṣe wí pé ẹni tó bá rí dáhùn á fún lẹ́bùn tó ń torí di eléyìí àti wàá mú ẹ̀bùn tá a fẹ́ fún ẹni tó jẹ ìbéèrè yìí wá ẹni tó jẹ ìbéèrè yìí náà ni abu abdulrahman uh, abu anajumudin tó ṣe saloke. Thank you. جزاكم الحمد لله ọpẹ́ ni fún ọlọ́run subhanahu wa ọba tí ó ṣe ìdálẹ́kọ̀ọ́ yìí nírọ̀rùn ní bẹ̀rẹ̀ ní àtúnwá pé ẹni bá fẹ́ kọ́ nípa fún tí mo bọ̀ wá ta kí náà bákan náà ọlọ́mọ sùpánù ọ̀tá jẹ́jẹ́ lé ní òkú alẹ́ sí i. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ onínáwó àti onínára tí programu yìí ọlọ́run balẹ̀ gbọ́dọ̀ fi ní kí oúnjẹ títí báyìí gbọ́dọ̀ balẹ̀ gbọ́dọ̀ kí ó wá ní sanwó lẹ́sìn lórí. ó ṣe àgàtà fúkalẹ̀ ó ti lé ní one hundred and fifty one thousand five hundred pieces àgàtà fúkalẹ̀ ẹni fọ́pọ̀lọpọ̀ àwọn ìlẹ́lẹ́ tó wà ní orí ìdúró ọba adé láti ohun sàn ìfọ̀nà alẹ́ sọ̀rọ̀ tí wọ́n ti fi adúlọ ìbéèrè wọn bá díẹ̀ tá a lè béèrè àwọn tí a bá fẹ́ ra àwọn tíra tí àwọn dòdúró wa lọ́nà àwọn ìjọba ti ní kí títí ọgbọ́wọ́ wọn jáde àwọn tẹ̀ tí wọ́n kó wá ń bẹ̀ ṣéṣù ní muslim èyí tí wọ́n kọ sí èdè Yorùbá àwọn wà ní ọ̀dọ̀ àbáwà kan ní bákan náà ni ọkùnrin mùsùlùmí àwọn ìṣàhánì ìdájọ́ idán àti àyẹ̀wò àwọn alágbèéká àwọn àfóònù ní ìsáàbì ní ìdájọ́ rẹ̀ tí wọ́n ti sí èdè yorùbá òun náà ń bẹ láti mamlaka ní ọdún tí wọ́n tẹ̀ra náà. bákan náà àwọn ìpìlẹ̀ mẹ́ta lòsùn sálàdà ti imam muhammed al-buhar ní èdè yorùbá òun náà wà. sọ̀dá tó jẹ́ náà gà báwo la ti ṣe ń kí lòsùn kura àwọn ọ̀dájọ́ tí ó ní ṣe pẹ̀lú rẹ̀ òun náà ní èdè Yorùbá òun náà bẹ̀ ní ọ̀rọ̀ ń bẹ̀. bákan náà àlẹ́ ti sáàbù àdàbẹ̀ àdàbẹ̀ ìkọ̀wé ìrọ́sìn àdàbẹ̀ ìzáàmẹ̀ tọ́wọ́sì ìrẹsẹ̀ ìrìn gba ọ̀nà ìsáàbù ìfàdákì eléyìí èdè lábáwá ni bákan náà àlàyé nípa bí àlẹ́sọ̀lá rẹ̀ sálámù tí máa kírun bí àlẹ́sọ̀lá rẹ̀ sálámù tí máa ṣe sọ̀láàtù rẹ̀ dédé yorùbá àwọn náà ń bẹ bákan náà ni pé ìwé àtọ̀hìn ìmọ̀ ọlọ́run ọba lọ́kan àbíláàbù sọ̀hìn ti ṣẹ́fù ìsìlámù ọ̀hún ẹ̀rọ ha níparí àlùbọ́dí ẹ̀sìn sáyà fi ìlọ́yà kẹ́lù mọ̀tá ìlú ìsọ̀lá eléyìí náà ìṣe lábàá ọ̀sìn ìwà sí àbá ohun tí ó jìnà sí wa ni wọ́n ti wá kó wá sí òsì wa àtẹ́kára wọn tí wọ́n ń tà ní oṣù kọ́nà kí wọ́n ní ẹ̀sùn lórí. pẹ̀lú ògùn ọlọ́run ìbéèrè ẹ̀yọ mẹ́ta náà lábẹ́rẹ́ látàrí bí ọ̀dọ́ ti ṣe rí alákọ̀ọ́kọ́ ẹ̀ gbọmọkàn díẹ̀ ó ní ṣe pẹ̀lú ìmúra obìnrin wọn lóbìnrin ti pé nọ́ọ̀sì ni nínú òfin nọ́ọ̀sì tí bá ní ìtẹ́lẹ̀ abẹ́ ìjọba ni pé ọ̀gbọ́dọ̀ lórí kọ́ọ̀bù kódà ìyáàbù tí ó wọ̀ ó tún gbọ́dọ̀ ní gbèǹdéke wọn nírú àwọn obìnrin báyìí kí ni kí ni wọ́n lè ṣe àtọ́ ti bẹ̀rẹ̀ lẹ́nu iṣẹ́ yìí àti pé àwọn obìnrin wa lè ní pàápàá jùlọ bóyá àwọn ọlọ́dẹ àbáwọn àtẹ̀sẹ̀ ń wọlé ọkọ náà pé àwọn oríṣiríṣi àwọn ìdáàbò ó ṣe pé májẹ̀mú ìjáàbò gbòòrò lára rẹ̀ bá wọ́n rẹ̀ ìjáàbò rẹ̀ ó ti ṣe sùkúsùkú sí ní ọrùn àbí láyà àbí ní apá pé kí ni ìmọ̀ràn ta fún ìfẹ́ àwọn obìnrin báyìí bákan náà ni pé ìbéèrè ẹni tí ó jẹ́ tẹ̀wétẹ̀wé táwọn jálàbí ń gbé iṣẹ́ wá fún ẹ bá wa tẹ adé demorudi bákan náà ni pé ẹ bá wa tẹ àwọn ìwé bísínẹ́sì wa bísínẹ́sì káàdì àtọ́jú àwọn jálàbí náà ṣé irúfẹ́ nìyẹn náà kí ni ohun tí ó yẹ kí ó ṣe bákan náà ìbéèrè tí a béèrè parí wọ́n ní ìjó tọ́ kí ọkùnrin kọ́ pa obìnrin tì látàrí pé obìnrin yẹn kò mójútó àwọn ọmọ látàrí obìnrin òun mójútó ọmọ èyí tó tún wà lábẹ́ náà òun lé ìmọ̀ràn oláfẹ́ fáwọn ọkùnrin tó tọrọ bá ti ṣe bí àìgbọ́rẹ́ ilé tọ̀bí ìyàwó lúlù ni wọ́n á máa lu àwọn ìyàwó wọn àti pé irú ẹ̀ṣẹ̀ wo ni gẹ́gẹ́ ilé ìtẹ̀ gan tó fi lẹ́tọ̀ọ́ sí sí àbá ọ̀sọ́ di àpò ẹ̀ṣẹ̀ ọmọ kó lúgò lábùmọ̀ fẹ́ẹ́. alhamdulillah wọ́n ní obìnrin tí máa ń ṣe iṣẹ́ tí ó ní ṣe pẹ̀lú ìtọ́jú aláàárẹ̀ tí wọ́n ti wá sí àlàkalẹ̀ irú aṣọ tí wọ́n máa wọ̀ fún wa tó wá jẹ́ pé aṣọ yẹn aṣọ tí máa fi gbogbo ara hàn ní mùsùlùmí ni wọ́n ń ṣerú sọ ìbáwò ní oṣù máa ṣe ó rọrùn tí àwọn mùsùlùmí ti ń ṣiṣẹ́ ìbá ní àwùjọ kan wọ́n jà fẹ́tọ̀ wọn eléyìí tẹ̀sìn fún wọn nítorí máa ń ṣẹlẹ̀ náà ni pé àwọn èèyàn gangan fúnra ra wọn ẹ̀sìn òwò àwọn náà ṣe tó ìdínú gbogbo òfin tí wọ́n ń ṣe bá wọn láàmú wọ́n ní ẹ̀ máa rìn òwò ní aṣọ burúkú lẹ́ẹ̀ máa wọ̀ kankan wọ́n bá wọn láàmú tó bá pé àwọn mùsùlùmí bá pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ nọ́ọ̀sì lágbègbè kan tá a wà yìí o báwa ṣe fẹ́ máa múra nìyí kò pé ká má ṣiṣẹ́ tá a fẹ́ ṣe pẹ̀lú gbọ́nà wọ́n padà rí ṣe náà tí wọn ò bá ní àǹfààní rẹ̀ ní ìdọ́gọ́rùn pẹ̀lú gbọ́nà wọ́n láǹfààní rẹ̀ ní ìdọ́gójì díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n fi ní ètò jù bẹ́ẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti ṣe àlàkalẹ̀ fáwọn àwọn ìtakò torí pé màláìka ló ṣe tẹ́sí ma pé nǹkan tó ẹ pé àwọn ọ̀tá wa náà ni wọ́n wá ń di rẹ̀ ọ̀tá wa kí ló ń fẹ́ tẹ́lẹ̀ náà ń fẹ́ ká pẹ̀sìn wa tì í tòtáwa náà bá ti ma ọ̀tá wa lọ́tá wa láti ma ń tóníká sí kọ́takùtọ̀ lọ́n á gbìyànjú láti pa ń tóníká sí sílẹ̀ láti ń tọ́lọ̀ wọn bá fẹ́ ni. wọ́n láwọn obìnrin tí wọ́n máa ń wọ aṣọ oríṣiríṣi tí wọ́n máa wọ̀ jáde nílé wọn tó yẹ pé aṣọ ge lásán lọ́jẹ́ kò túmọ̀ sí pé ẹni tó wọ̀ ọ́ ó fi gbé ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ àwọn náà ti mara wọn nítorí pé òfin ọlọ́run tó ní kó wọ hijab hijab tọ́lọ́run bá ní kó wọ yóò jẹ́ aṣọ lambolambo tí ó máa bọ̀ láti orí rẹ̀ wá sí ìsàlẹ̀ ìdí tó sì fi máa bọ̀ láti orí rẹ̀ wá sí ìsàlẹ̀ ni pé kó lè bá bọ́ láṣìírí tó bá yẹ pàtẹ jìká lásán lásán bá ti wá kò ní bobìnrin láṣìírí bí èyí tó wá láti orí rẹ̀ kó wá wọ hijab kó fún kò tí wọ hijab ọ̀ṣọ́ ló ń ṣe èyí tó nna mbụ ń hijab ẹ̀rí pé wọ́n rán aṣọ wọ́n gbẹ́ gbọ́ ọ̀nà kan lóríṣiríṣi gbígbẹ́ tí wọ́n gbẹ́ wọn kó lè bá kó fi gbogbo ara rẹ̀ hàn dáadáa kìí ṣe hijab náà ń pèlè tùnà àtìrí aṣọ ni pèlè àgbà náà kí gbà kí gbà nù pọ̀ níwò kí tí aburú yẹn bá ṣẹlẹ̀ wá rí kékeré nìkan náà ni ó padà dà kò sì ní rẹ́ nìkan sànù rẹ̀. bákan náà wọn lẹni tí ń tẹ̀wé táwọn ẹni tí ń ṣe bídà tí wọn á ń gbé ìpolówó ọjà wọn wá fún pé kọ́ bá wọn tẹ̀ ìhàwó lọ́yẹ̀ kọ́kọ́ sí ó ní bá wọn tẹ̀ ni torí lọ́n sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan tó o bá pàṣẹ nítorí kọ́ takotọ ọlọ́run pẹ̀lú gbọ́lọ́ ọlọ́run ọba ó ṣe dáadáa míì fún ọ tí ó jì ó bùkátà láti ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ ṣàkíyèsí agbọn abẹ́ọ̀ kí wàá sọ nìkan náà nísìnyí àwọn ní tí èsè mùsùlùmí náà lè bẹ̀ ń ní kọ́ bá wọn kọ Jesus is Lord yóò ní òṣèṣe kì í ṣe Lord ọlọ́run mẹ́jọ Jesus is not Lord tó o lè kọ́ fún wọn bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ náà làwọn artist tí wọ́n bá wọn kọ́ sára mọ́tò bẹ́ẹ̀ náà ni àwọn printers tí wọ́n bá wọn tilẹ̀ mọ́ stickers tó bẹ́ẹ̀ náà ni bàbá bricklayer tí ń bá wọn yọ àgbélébù síwájú ilé ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. àìsí owó tèmi mò ń ṣe o àìsí owó tí ó kú bá wa ọlọ́run má wọ́n ní sáàlì pa obìnrin sí nítorí pé kì í mójútó ọmọ àmọ́ bá ni ebó náà ló bí ma àmọ́ bá wí àmọ́ bá sọ̀rọ̀ títí tí ó fi kọ́ ọmọ rẹ̀ mọ́ torí kì í ṣe gbogbo ẹni tó bá bí ma ní mójútó ọmọ rẹ̀ ó yẹ ká ti tara àwọn àgùntàn kọ́gbọ̀n àgùntàn ó bí ma kalẹ̀ kò ní fún lọ yóò tún ma gbọ́ ọmọ ń pa yóò tún ma yóò ọmọ yóò ma fẹnu sí dànù títí tọ́ mẹ́ẹ̀kú so. ó lè wà nù àwọn èèyàn náà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ òbí máa kálẹ̀ ọ̀pọ̀ máa ti ò mójútó ọmọ tọkọ bá ti ọba ọmọ dénú à ó mójútó o torí pé Islam ọ pé kákan ma Islam kọ́ wa ká mójútó àwọn ọmọ tá a bá bí àmọ́ ìwà pàtì tẹ́ ẹ bá pàtì bó lẹ́sìn ọmọ ọkùnrin ò lè ọmọ lọ títì ọkùnrin tọkùnrin nìkan ọba arọ máa mú yọ fẹ lù mà pa ìyàwó náà ni ọ wà lé lòfin ní pọmọ ẹ dákun bàbá alágbájá ẹ bá ń bẹ wọn wọn lù ọmọ tọ́wọ́ pé wọn nìkan ni òkú ọmọ ọlọ́mọ gbé jáde torí de ilé ìṣe sùúrù ilé ìjẹ bó ṣe jẹ wọn ní kí lóbìnrin wa lè ṣe tàbí lè lù ọlọ́run ẹlẹ́dàá wa ti ṣe àlàkalẹ̀ rẹ̀ fún wa tóbìnrin bá di pé kọ̀fẹ́ máa gbọ́rọ̀ sọkọ lẹ́nu ọlọ́run ní fẹ́ẹ́ rí ìhòòhàn ẹ̀ fún wa tẹ́ ẹ bá kìlọ̀ fún wọn tí wọn bá gbọ́ wahjuruhunna fil madaji' ẹ kọ̀yìn sí wọn ní bùsùn ẹ tún ṣe bẹ́ẹ̀ wọn ò tún gbọ́ fadribuhunna gbà náà lọ́lọ́ ní kẹ́ ẹ̀ nà wọn. lólu yẹn kì í ṣe pé kò bókù ẹlẹ́nu méjì o kì í ṣe kò bókù ẹlẹ́nu mẹ́ta o ambosibosi kùmà kì í ṣe ṣe pé yẹn lọ kọ́ ẹ̀sẹ̀ àbí karate taekwondo tí yẹn wọn afọmọlọmọ mú kalẹ̀ ní ọ̀dà méjì rẹ̀ rárá o àwọn sọ̀hábà tí lu àwọn obìnrin tiwọn wọn. kàn máa kó aṣọ wọn ni wọ́n kó létí lè kàn fi gbá lẹ́sẹ̀ máa gbọ́rọ̀ nítorí sèyàn ọ̀dà so ẹni tí màkà wà ní ìsìn wọn lè sọ pé irú àwọn obìnrin tiwa wọn ò ní gbọ́rọ̀ ò tí ì ńgbà tí lu ìyàwó rẹ̀ lọ sí ní kan lójú eyín méjì sí ẹni tí yẹn bá ti fi lẹ́yìn bẹ̀rẹ̀ fún lùlù tẹ́lẹ̀ kejì ó jù lọ sọ àmọ́ gbà tó ṣe é pé gbà tí wọ́n fẹ́ yàwó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní hùwà tó fi dé pele ibi tó ti lè lu nǹkan tó ọ̀kan fi lu ọ̀kan tí kò méjì tá àléwọ̀ rẹ̀ lọ ó sì wú ẹsẹ̀ rẹ̀ abẹ́yìn rẹ̀ ó fi nà pé a ó ti lè máa ṣe báyẹn a àbùkù ńlá ni fẹ́ni tá a bá ti bẹ́ẹ̀ fún mọ́tẹ́ lónìí ọkọjá àtẹni tí wọ́n lù tí gbogbo ara rẹ̀ bó tó nígbà náà pé eléèlé ni wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ eléèlé náà lẹ́ẹ̀ máa fi yanjú rẹ̀ torí àwa la kó àwọn obìnrin wa lóró ló fi jẹ́ pé ọ̀rẹ́ kékeré ọ̀ràn wọn má àfi ọ̀rẹ́ gbàǹdù ẹ̀ṣẹ̀ kékeré ọ̀ràn wọn má àfẹ̀ṣẹ̀ gbàǹdù lẹ́yìn náà àbúrò máa wá jẹ ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin ẹni tó bá lágbára yóò bọ́ ta pọkùnrin irú rẹ̀ kí wọ́n jọ dán o lẹ́yìn kẹ́ni tó lu ìyàwó tí ìyàwó ò lè dìde o tọkùnrin mi bá fún lẹ́sẹ̀ kan òun ìdìde so eléyìí ló yẹ kó o ṣe kìí ṣe ìyàwó ló yẹ kó o máa lò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wàá túmọ̀ sí kékòbìnrin náà máa jánu o pé kíni á lura lónìí kìí ṣe tó máa lù mí tẹ́lẹ̀ obìnrin ti sọ pé á lura eégún wo lónìí so torí pé nu náà obìnrin fi kó bára rẹ̀ ó lè sọ pé kíni kó ló ti lọ́wọ́ bísà ó sọ pé á lura wa ni ìwà àti táni wọ́n ti talẹ́ lura yín tó bá yí ọ lọ́wọ́ sẹ́yìn bá tọ́ tó tì ọ́ ó ní ó tún náwó ọsibítù tó torí délé ọlọ́run má dalẹ̀ wá rú kọ́lọ́run ọba kọ́kọ́ gbogbo wa ń sòrò subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.